òun náà sọ̀rọ̀ kan tóbi táìtù ẹ̀ kó ní ó the mistake of nineteen fourteen ó ní àṣìṣe gbáà ni mò ń tu ọ̀rọ̀ yìí o fi understand ibi tí wàhálà ti bẹ̀rẹ̀ ipe àfọwọ́fà ẹgbọ́n táwọn adáná ń sọ ó ní àṣìṣe gbáà ni mímú kíkópọ̀ àwọn ẹ̀yà oríṣiríṣi àwọn ẹ̀yà oríṣiríṣi sọ pé ní wọn yàtọ̀ gédégbé, wọn yàtọ̀ tọ chief ọbáfọmi awólọ́wọ̀ Awọn na sọ pé à wọ́n ní nàìjíríà o orílẹ̀ tá ní nàìjíríà o tá ń ní nàìjíríà o wọ́n ní èdè o nta tá ń pè èdè o ni ibi tí wọ́n èdè kan náà ẹ̀yà kan àṣà kan àwọn understand nation Nigeria is not a nation Nigeria is not a nation because nation state ní oríṣiríṣi àwọn nation wọn kó pọ̀ kò síbi tá a ti jọra wa ìyẹn lọ bẹ́ẹ̀ nígbà tó tún wá yá Zik ó fi àmì ara rẹ̀ ó fi ń sọ yí pé ní aláwọn ṣe àwọn làwọn máa jọ lórí àwọn làwọn máa control àwọn làwọn máa sígbà àwọn làwọn máa ṣàwo gbogbo ohun tó ń sọ yìí ó sì ń bọ́ sí àwọn adarí létí àwọn adarí náà sì ń lu bẹ̀ẹ̀bẹ́ wọ́n lu ìlú pé àníṣe àwọn ò lè báyìí ara bí ìṣe nígbà tó di 1957 tọ́jú sọ pé àwọn fẹ́ òmìnira àwọn bíbù yìí làwọn ò bá wa ṣiṣẹ́ wọ́n ní ká máa lọ àwọn ò bá wa ṣe ẹjọ́ mọ̀ yí pé ní síìkì gangan ló tún lọ ń pàrọwà fún wọn pé ní kò mí ni ẹ bá wọrí ẹ kọkàn yín balẹ̀ ṣẹ́yìn tá àfọwọ́ fà ní mo fi ń sọ pé àwọn bàbá wa ni wọ́n kó bá wa síìkì ló lọ ń sọ fún ẹ pé kó má wọrí pé kó má wọrí kó má wọrí bàbá wa láwọn náà bá lọ sọ fún ẹ pé ẹ o tọ́kàn yóò bá balẹ̀ ẹ máa ń tọ́ ẹ máa tá a máa ṣe instead táàbì ṣe unitary system of government ẹ jẹ́ ká ṣe federalism so that kálukú máa control resources àtọ̀pàdé ní center ni wọ́n bá sọ. mo kí gbogbo ẹ̀yin èèyàn mi nílé lóko lẹ́yìn odi ẹ ẹ kúkú tì mọ́ pé àkínṣe ṣó lè yìn kò rọrùn fẹ́mi náà bẹ́yìn bọ̀ mo ní láti ṣe ni àbí kò yé wa torí èmi ò bìlíìfù nu pé kí nǹkan ṣẹlẹ̀ ká ṣẹ̀ṣẹ̀ wá máa sunkún lọ́dọ̀ tèmi sẹ́ lára mọ́tò ti tèmi ni wípé prevention is better than cure wàhálà tí ń ṣẹlẹ̀ a ti sọ wípé ó máa lágbára gan ni ẹ̀yin ọmọ Yorùbá ẹ̀ protect ara yín they are coming to Ekiti now gbogbo Catholic tó wà ní Ekiti. more information on this kí ló dé tí àwọn Murik tí wọ́n láwọn fẹ́ jagun tán láwọn fẹ́ fa wàhálà wọ́n fẹ́ bá àwọn Àmọ̀tẹ́kùn jà wípé torí pé wọ́n ṣẹ̀kì àwọn bọ́ọ̀sì tó fi ń kó àwọn èèyàn wọlé láti north kí ló dé tí àwọn múríkì sọ wípé àwọn àmọ̀tẹ́kùn ò ní ráìtì láti máa search kan stop and search àwọn bọ́sẹ̀sì tí wọ́n fi ń kó àwọn èèyàn wá láti north kí ló ń ṣẹlẹ̀ àti sọ pé wàhálà ìmàtó ó ti ń súnmọ́ ó ti ń súnmọ́ is getting closer I believe pé a lot of people mọ nǹkan tó fẹ́ ṣẹlẹ̀ tó ń get closer ẹ̀yin ọmọ Yorùbá mi ò ní nǹkan míì tí mo fẹ́ wá sọ fún yín hmm. nǹkan tójú yín máa rí ṣẹlẹ̀ kì í ojú yín ti fẹ́ ṣe tán báyìí tó máa rí mo kàn fẹ́ bẹ̀ yín ni ká tó wọ ní ètò torí mi ní padà sẹ́yìn ìgbà tá bá ti gbẹ́nu ló ta bẹ̀rẹ̀ ètò yẹn náà ta bẹ̀rẹ̀ sí ní ka gbogbo nǹkan tó ṣẹlẹ̀ ta bẹ̀rẹ̀ sí ní tú gbogbo nǹkan tó ṣẹlẹ̀ bóyá máa máa lọ nìyẹn ẹ jọ̀ọ́ torí Ọlọ́run mo rọ̀ yín mo bẹ̀ yín ẹ má bínú sí mi ẹ̀yin náà ẹ kún mi lọ́wọ́ ẹ kàn bá mi ṣe kíni ẹ bá mi àti sẹ́ẹ̀dì àríkẹ́wúyọ̀ Murik aren't representing Islam Islam ẹ jẹ́ kí n rọra pin ẹ̀ dáhùn bẹ́ẹ̀ God bless you ma ẹ jọ̀ọ́ ẹ bá wa ṣe ètò yìí gbogbo ẹ̀yin ọmọ Èkìtì pátápátá ẹ̀yin tẹ́ bá jọmọ Èkìtì tẹ́ ti darapọ̀ mọ́ mi lọ́wọ́ please ẹ jẹ́ ká jọ fọwọ́sowọ́pọ̀ ká sèpù àwọn èèyàn wa lẹ́kìtì please wọ́n ti send a sí wọn wípé wọ́n bọ̀ wá attack ní Another Catholic Church ẹ jọ̀ọ́ torí Ọlọ́run ẹ bá mi ṣí ètò yìí sí gbogbo ibi tó bá yẹ kẹ́ ẹ bá mi ṣí ẹ̀ sí ẹ bá mi mú ọ̀tá kúrò ń bẹ̀ o tí mo bá ṣe yín mo ní mo bẹ̀bẹ̀ ẹ má bínú a ní àsìkò tá a wà yìí kò sí ọ̀rọ̀ ìjà ẹ̀mí àwọn èèyàn wa la fẹ́ dù ẹ jọ̀ọ́ torí Ọlọ́run ìwọ̀nba nǹkan tẹ́yìn náà lè fi support mi ó ní kẹjọ kẹ́ bá mi share kẹ́ bá mi invite your friends and loved ones it is not about shares lọ́dọ̀ mi it is not about viewers lọ́dọ̀ mi bí kò ṣe pé àwọn information yìí tó ń dé àwọn ìdí tó yẹ kó dé because wàhálà máa ṣẹlẹ̀ tíkẹ́ẹ̀tì tí ó lulẹ̀ gbà ẹ̀yin ọmọ Yorùbá ẹ jẹ́ dìde lásìkò yìí kẹ́ ẹ tètè bẹ̀rẹ̀ sí ní wá bẹ́ẹ̀ ṣe máa protect ara yín kò lè sí election kì í ṣe Yorùbá nation ló máa stop ẹ̀ kò lè sí election ní Nàìjíríà tó bá like believe tó bá like má believe à ń sọ lójoojúmọ́ pé any moment from now wọ́n máa take over aṣọ́rọ̀ tó bá dẹ̀ ti take over aṣọ́rọ̀ jọ nítorí ọlọ́wọ́n ti take over gbogbo nàìjíríà nìyẹn gbogbo àwọn tó ti dispatch káàkiri sí gbogbo forest wa ẹnu kí gbogbo wọn kí wọ́n bọ́ síta nìyẹn kí wọ́n bọ́ síta kí wọ́n dẹ̀ bẹ̀rẹ̀ sí ní ṣọṣẹ́ ṣé nǹkan tí ẹ̀yin ọmọ yorùbá ń dúró dè ní ẹgbẹ̀rún mílíọ̀nù bílíọ̀nù tírílíọ̀nù tinubu ò lè ṣe nǹkan kan ṣé ẹ̀yin gan ò rí wípé tinubu gan ti ní pírọ́blẹ́mù ni kò tí ì yé yín gbogbo mẹ́sẹ́gìsì tó ń lọ èèyàn tó ń fẹ́ lọ ṣọ́ọ̀tì àbújá dé ọ̀pọ̀ èèyàn tó ń kàǹpé fún tán ló pọ̀ ó lulẹ̀ ó ti ẹsẹ̀ kan ayé ẹ̀sìn kan ọ̀hún ni ẹ kàn lè máa rí bẹ́ẹ̀ yẹn ni kò sí nǹkan kan tó ń jẹ́ bẹ́ẹ̀ èmi wá síbí láti mi ìwá sọ̀rọ̀ olùlẹ̀ mo fẹ́ wá tú àṣírí fún yín ni ẹ̀yin ọmọ èkìtì ẹ jọ̀ọ́ torí ọlọ́run ẹ bá mi invite àwọn èèyàn wa colleagues ọ̀rẹ́ ará ẹbí even ọ̀tá ẹ̀ tó bá jọmọ èkìtì jọba mi invite ẹ̀ kán lè gbọ́ kán lè save ara wọn because òjò ni mí mi lọ́tà ẹ ṣeun gan ni. èmi dé àṣẹ̀wọ̀n àṣẹ̀wọ̀ àwọn British àwọn náà bá ń try láti convince àwọn pípé pé ní ẹ má wọrí power ni kẹ́ ẹ wá power ni kẹ́ ẹ wá tẹ bá wo election tí wọ́n ṣe ní 1959 NCNC ó ní 2.2 million ẹ pátì wo là ń pè ní NCNC NCNC yẹn àwọn tó dá lẹ̀ ní Abat Macaulay ọmọ Yorùbá ni ló dá ẹgbẹ́ yẹn lẹ̀ ṣùgbọ́n Zik. mi ì ní sọ̀rọ̀ púpọ̀ jù lẹ́yìn ni o ẹ̀yin èèyàn mi lẹ́ máa pè wọlé tẹ́ máa jẹ́ kí ọ̀rọ̀ ikú káàkiri gbogbo everywhere ẹ jẹ́ ká jọ wà ń bẹ̀ fúnra wa attack on one ẹ jẹ́ ká gbé e wípé attack on all ni èyí tó ṣẹlẹ̀ ní Ọ̀wọ̀ tí a bá fẹ́ kí irúfẹ́ bẹ́ẹ̀ kó tún padà ṣẹlẹ̀ torí wọ́n tún ti láwọn ń bọ̀ báyìí ẹ jẹ́ kẹ́yìn àtẹ̀mí kájọ fọ àwọ́pọ̀ ikọ̀ wọba àkọ́tà bá lè ṣe láti fi lè pariwo síta káwọn èèyàn lè protect ara wọn do not hesitate to do it for your land kò sí haúsá yíbò òyìnbó tó ń bọ̀ wá ṣe fún wa ẹ̀yin àtẹ̀mí tajọ́mọ yorùbá àwa la ní láti wà bẹ́ẹ̀ fún wa please invite your friends and loved ones i am pleading. kíkì ó ń gbé zungeru ní niger state lẹ́tà ló wá padà lọ settle down sẹ́kọ̀ọ́ ó wá gbẹ̀kọ̀ Ziki wá lọ join party NCNC Albert Macaulay wá wò pa ah, yóńgà yìí ó mà nífẹ̀ẹ́ Yorùbá tó wá join ẹgbẹ́ wa wọ́n sì welcome ẹ̀ kó o bá yà wọ́n wò pé ẹ má jẹ́ ó di pé kó má wò pé bí a ah, welcome òun wọ́n wá fún un ní ipò sẹ́kìrì ẹgbẹ́ nígbà yẹn by the time tí bàbá wa Albert Macaulay papòdà àwọn èèyàn àwọn Yorùbá bá wùdà ah, ẹ wo ẹ mọ̀jẹ̀ ojú pé bí a ṣe lẹ́yàmẹ̀ ẹ ẹ jẹ́ ká fi ṣe leader party ló bá jẹ leader NCNC nígbà yẹn. lẹ́tà Zikima fẹ́ rúlu ilẹ̀ Yorùbá ó fẹ́ jẹ premier of Western Region abẹ́ẹ̀lì nǹkan báyẹn ó fa ọ̀pára kalẹ̀ tó jẹ́ Ìgbò ó ní kó lọ ó máa kó lọ rúlu ìlú títí ẹ̀ ó wá fẹ́ fara ẹ̀ lẹ̀ àwọn náà wá gbéra ló wá pe gbogbo àwọn lọ́balọ́ba ilẹ̀ Yorùbá ó wá bá wọn ṣe meeting ṣe máa lajú lẹ̀. help me share share share invite your friends and loved ones ẹ jẹ́ ká kò díẹ̀ jù báyìí lọ ká bẹ̀rẹ̀ ètò ẹ jọ ẹ bá wa invite àwọn èèyàn this information is very very important èmi ò believe láyé nínú pé kíkọ ó dìgbà tí bá kọ breaking news ẹ tó mọ̀ pé we need a ní láti wà alert please help me invite àwọn tó bá yẹ ká invite ẹ jẹ́ ká pọ̀ díẹ̀ jù báyìí lọ we're too little please ẹ jọ torí ọlọ́run ẹ jẹ́ ká save àwọn èèyàn wa lẹ́kìtì ó ti fẹ́ ṣẹlẹ̀ lẹ́kìtì o any moment from now tá a bá jẹ́ pé a gbọ́ pé wọ́n fẹ́ lọ àtáàkì lọ́wọ́ àti pariwo síta bóyá àtáàkì yẹn ìbá má ṣẹlẹ̀ àwọn tó bá ara àtáàkì ọ̀wọ̀ lọ wọ́n ti lọ o wọ́n ti lọ ti wọn nìyẹn ẹni rẹ lọ àwọn tí wọn ò bá lọ tán jẹ́ victim tó wà bẹ́ẹ̀ àwọn náà lè ròyìn kan tójú wọn rí kò sí olùrànlọ́wọ́ kankan fún wọn tó bá dúró pé kàtàkì fún ẹ wípé wọ́n bọ̀ wá fún ẹ lówó bóyá kó lọ bèrè lọ́wọ́ àwọn tó ṣẹlẹ̀ sí lọ́wọ́ ṣe ń gbá sísì kò sí ìwọ náà fẹ́ gba audio money mo kàn mọ̀ pé tó bá ti ṣẹlẹ̀ o ò lè dúró ẹni tí mọ́tò bá gbá kọ́ ló máa fún nọ́mbà. ajúlẹ̀ kí àwọn máa jòkúta mọ́mú mi kó di pé àwọn gangan ni wọ́n máa wá máa kọ̀ǹtró yẹn wọ́n máa rúùbù wá ń bí sọ́wọ́jú mu wọ́n ní kí ni solution action group wà o ẹ sọ fún àwọn ọmọ ìyá wa kán wá jọ yẹn gbé yìí ẹ sọ fún ọ kán wá mò ń ṣe lẹ́yìn sọ́dà kan gẹ́tì pé nípò kí ló dé tá a fi bára wa nípò òbí tá a bára wa àfọwọ́fà ni àwọn yóò bá sọ fún àwọn lọ́ba lọ́ba àwọn náà gbà wọ́n sì pe gbogbo àwọn ọmọ Yorùbá tán wà ní ẹgbẹ́ NCNC wọ́n pè wọ́n wọ́n ní rárá àwọn òjò yẹn pa ẹgbẹ́ Awólọ́wọ̀ ìgbà ókè tá ìbájọ yẹn ẹgbẹ́ Awólọ́wọ̀ ṣé níta yìí ń fẹ́ ni pé ní kí mò wá jo lórí wa wọ́n ní rárá o àwọn gan ò lè gbarú ẹ̀ tọ́kí wá ní solution wọ́n làwọn bá Zik sọ̀rọ̀ ipò kó fa ẹnìkan lẹ̀ nínú wọn at the end of the kò sí tọ́jọ́ ta ló sọ fún ta ló sọ fún ọkọ̀ fìkà sọ fún ọkọ̀ ọmọ kọ̀ǹtẹ́sì sọ́bọ̀n ti ń gbé nílẹ̀ Yorùbá. ẹ má bínú ẹ jẹ́ kí n fi fi eléyìí ní ìhànà based on the attack tó ṣẹlẹ̀ ní Ògbómọ̀ṣọ́ lórí Mr. Owólabí. Mm. ẹni tó bá ló mọ̀ o apariwo tó títí títí tí pé kẹ má jẹ́ kí kinní kó wọ ilẹ̀ yorùbá bó ṣe ń ṣẹlẹ̀ ní north ẹ̀yin yorùbá dẹ̀ lajú kalẹ̀ báyìí gbogbo ọba ilẹ̀ yorùbá gbogbo ẹ̀yin àgbàgbà ilẹ̀ yorùbá gbogbo ẹ̀yin akọ̀yà akọ̀yà àgbẹ̀kọ̀yà opc gbogbo yín pátápátá àmọ̀tẹ́kùn ẹ ti ń ṣe ẹ̀ ń ta bíọ́bíọ́ everybody keep quiet bẹ́ẹ̀ ni pé kò kàn yín tó bá kàn ẹ́ o lè má lè survive ẹ̀ o mr owólabí àfihàn ẹni ẹlẹ́ni ká ló mọ̀ kó dúró sábúrọ̀dù ẹ̀ jẹ́jẹ́ ṣùgbọ́n tá a bá ń wí ẹni ẹnu wá ń rùn ẹ ní fẹ́ gbọ́ ẹ fẹ́ lọ wo irú ikú tó fẹ́ pa yín mo kàn mọ̀ ní wípé ikú tó fẹ́ wò tó fẹ́ confirm pé kó pa ẹ̀yẹn wà láì tó bá máa fi débẹ̀ tó rí ikú yẹn o ò lè survive ẹ̀ ni má dúró kó ṣẹlẹ̀ sí ẹ bíi ti Mr. Owólabí I am pleading. Àwọn sọ̀rọ̀ bí ká lọ́kọ̀ọ́ fídíò yìí ọ̀pọ̀lọpọ̀ wa la ti rí bàbá wa kéwú àdúrà gbèmí ni wọ́n lọ sí Ògbómọ̀ṣọ́ lára àwọn fídíò yẹn náà ni ẹ má dúró káàkiri. Thank you. Ẹ̀yin agbágbámú nígbà ọ̀rọ̀ wa là ń sọ yìí. Ó jí ìyàn pé nínú òkú mà sọ. Àwọn ọjọ́ àkọ́kọ́ bá ó dè kan bẹ tá a máa fi ń lẹ́yìn nílọrin. Ayé àtàbẹ́ kà yìí, ẹ̀rí o, àti wọ́n tó gba five million, àti wọ́n tó gbówó pamọ́, àti wọ́n tó bá a sí ààrẹ. E, àti wọ́n tọ̀wọ́ pé gbogbo wọn pa ìwọ́n tó méjì. Ẹ̀yà ń gbọ́ mi lórí ilé ìgbè tí wọ́n ti pa ìlú. Torí pé wọn ò lè yàwá jẹ́ ilẹ̀ Yorùbá kájákẹ́. Táwọn nígbà ló bẹ̀rẹ̀ sí ní àṣẹ ìtẹ́jú rẹ̀. Ẹ̀yà wọlé ìlú ọ̀rọ̀ tó kọjá ẹgbẹ́ pẹ̀lú ẹjọ́ omi ẹjọ́ kaná. Ìjà ń lọ là ń lọ àtẹ̀sẹ́yìn. Ẹ̀wọ̀n bá ìsìlá ẹ̀yàn wọlé ẹgúsí gbogbo ẹ̀yin ọmọ yorùbá nation ẹ darapọ̀ ẹ jọ ń torọ lọ́hùn ẹ bá mi ṣe ètò yìí dọ́dọ̀ wọn bẹ́ẹ̀ bá ṣe ń bá mi bẹ́ẹ̀ bá ṣe ń wọlé ẹ̀yin ẹ̀kọ́ gbọ́ wọlé ṣẹ́rìn ẹ máa bá mi ṣe ẹ jọ torọ lọ́rùn ẹ jẹ́ ká jọ fọwọ́sowọ́pọ̀ ká jọ save àwọn èèyàn wa bá kú please ṣé ti rí sìn bàbá wa àdúrà gbèmí kan lára àwọn ojúlówó ọmọkọ ilẹ̀ yorùbá tí wọn ò fi ti ẹ̀sìn ṣe rárá tí ọ̀rọ̀ ilẹ̀ yorùbá tó jọ wọ́n lógún ṣé ti rí wọn báyìí wọ́n ti lọ sí ìlú ògbómọ̀ṣọ́ ìyẹn ní àná àbí bóyá àná ni àbí lẹ́nìí wọ́n ti wà ń bẹ̀ yorùbá nation a kì í ṣe ọ̀tá ilẹ̀ yorùbá àwa la dìde tán pátápátá wípé ìṣẹ́ tó ṣẹ́ ìran yorùbá ìyà tó ń jẹ wá ó ti tó ó ti tó ṣùgbọ́n bí èèyàn ọmọ yorùbá ò ṣe wá tẹ wò torí àti jẹ nǹkan tí kò lè yoyin tẹ ń gbógun ti movement is what i don't know ibi tẹ lọ fojú sí ọ̀nà ò lè gbà bẹ́ẹ̀ tinubu tẹ lọ́kàn ó lóun lọ́kàn kò sọ wípé ilẹ̀ yorùbá lọ́kàn kò lè ṣe náà dà fún yín ṣé ti wá réyàn tó ń gbé tẹ̀lé second running mate ẹ̀ olórí àwọn tẹ́rọ́rìsì Shettima tó ń sin àwọn tẹ́rọ́rìsì tó ń fún wọn lóúnjẹ tó ń fún wọn lómi tó ń dáàbò bo àwọn tẹ́rọ́rìsì tí kò jẹ́ kí wọ́n rí ọwọ́ ìyà kó fi bà wọ́n kí ọwọ́ ìdájọ́ ọlọ́pàá ìjọba kó tẹ̀ wọ́n ìkan lára wọn ni Shettima tí wọ́n fi ṣe vice president bí ọba gbé fún olùlẹ̀ lẹ́ni ọmọ Yorùbá Tinubu ò lè rú bọ́ọ̀ gbé fún Tinubu ò lè rú nǹkan tí ń ṣe ẹ̀yin yorùbá gan nǹkan tí ń ṣe yín gan ẹ̀ mọ̀ ni <laughs> yorùbá ni ṣọ̀kọ́ yín o. ẹ̀yin abáfáàmù nígbà wọn wà sọ yìí tó jí ìyàn nínú Ògbómọ̀ṣọ́ àwọn ọjọ́ àkọ́kọ́ ó dé kan bẹ tá àwọn bí náà yẹn nílọrin. ayé àtàwọn ẹ̀ka yìí bẹ́ẹ̀ o àti wọn tó gba five million àti wọn tó gbówó pamọ́ àti wọn tó bá a sí ààrẹ àti wọn tó wọlé gbogbo wọn bá ẹgbẹ́ tuntun méjì. ẹ̀rù náà ló ní ilé ẹ̀kọ́ tí wọ́n fi fa ò lè yàn jẹ́ ilẹ̀ Yorùbá káwọ́ jẹ́ àwọn àgbà ló bẹ̀rẹ̀ sí ní àṣẹ lẹ́gbẹ̀rẹ̀ ẹ̀rọ lẹ́yìn yìí ọ̀rọ̀ tó kọjá ẹlẹ́gbẹ̀rẹ̀ lẹ́yìn omi ọjọ́ paná títà ń lọ là ń lọ àkàṣẹ yìí ẹ̀wọ̀n máa ṣe báyìí ẹ̀yìn ọwọ́ lè sí gbogbo ìyọ̀ tó ń lọ́wọ́ kú nípa kú gbé e ga. tó ń bọ̀ wá ẹ ní sùúrù náà. ọ̀gbìn mú kọ́ ọ́ dàṣẹ. ọ́ dàṣẹ. àlà àwùmọ̀. àlà àwùmọ̀. yàrá àlàkà. àlùkù. àlùkù. lóyò. máa rádà jù. máa rádà jù. ìṣúlù. ìṣúlù. ìlàkùn. ìlàkì. àlàkàkà. àlàkàkà. Brasil, Valentino, Maracatá, Isso, Valente,

àti wọn tó gba five million àti wọn tó gbówó pamọ́ àti wọn tó bá a sí ààrẹ àti wọn tó wọlé gbogbo wọn bá yóò tó méjì. ẹ̀yà ń rán mi lórí ilé ẹ̀jẹ̀ tí wọ́n fi báyìí torí pé wọn ò lè yàwá ní ẹ̀jẹ̀ Yorùbá kájákẹ́ táwọn nígbà ló bẹ̀rẹ̀ sí ní àṣẹ sí lẹ́gbẹ̀ẹ́ rẹ̀. táwọn lẹ́yìn ní ìlú ọ̀rọ̀ tó kọjá ẹgbẹ́ pẹ̀lú ẹgbẹ́ pẹ̀lú ọjọ́ kan náà

àná mi sọ̀rọ̀ o wo ṣeun o bàbá òní mi sọ̀rọ̀ o wo ṣeun o ìjìnlẹ̀ nínú ìjìnlẹ̀ wo ṣeun o ayérayé nínú àwọn ọ̀rìn ìjìnlẹ̀ nínú ìjìnlẹ̀ torí pé àìkú ẹ̀tí àìṣe àjẹbàjẹ́ ni mí torí pé ewé kò lè jábọ́ lára igi kó má sì mímọ̀ sí rẹ̀ torí pé àti kọ́ wípé ní àsìkò yìí a ó máa ṣe léyìí lọ́wọ́lọ́wọ́ tó bá wá rí bẹ́ẹ̀ gbogbo ògbọ́lá àti ìgbòho yìí mo gbé yín òtí yín nìkan ni ó yá tẹ máa jọba lọ jésù agbára wa àmín. ẹ̀yin èèyàn mi mo kí yín dẹnudẹnu mo kí yín kárakára ẹ káàbọ̀ sórí ètò quick one la máa fi ṣe a lè pẹ́ rárá rárá rárá ẹ ti mọ̀ pé a kì í ṣe ṣóò lẹ́nu ṣùgbọ́n ní ìgbà tí wọ́n ju kinní ìsinmi mo ní tọ̀ ó ti ń dójú ẹ̀ báyìí a lè rò pé irọ́ ni kó lọ lọ jẹ́ òtítọ́ òun ni mo ṣe ní pé kí n bọ́ síta kí n wá ṣe ní ṣókí pẹ̀lú ẹ̀yin èèyàn wa àgàgà ẹ̀yin tá a bá jọmọ èkìtì mm, tó bá jẹ́ wípé agbẹ́rú lẹ́tà yìí nígbà tí wọ́n lọ ṣọṣẹ́ ní ọ̀wọ̀ àá tètè pariwo síta bọ̀yé tó ti wá fi lẹ́tà ránṣẹ́ ìbáyìí kí gbogbo gbogbo ọmọ yorùbá ká gbọ́ ẹ jẹ́ ká jọ fọwọ́sowọ́pọ̀ be your brother's keeper àsìkò tá a wà yìí ọ̀rọ̀ ìbò kọ́ ọ̀rọ̀ kò du ẹ̀mí ẹni ó dẹ̀ pé ẹ̀ mọ nǹkan tó ń ṣe yín gbogbo àwọn tẹ́ gbójúlé tẹ́ gbọ́kàntẹ̀ nílẹ̀ nàìjíríà tí wọ́n ń rúlu nàìjíríà tó ń ba ayé ẹ̀jẹ̀ tó ń rínú tó ń ríta tó ń dàbí ilẹ̀kùn wọ́n ń fi wọ́n parabulate torí kò sí kankan nu wọn tó bọ̀ wá síta pé ẹ má bọ́ síta ẹ má dìbò bọ̀ ọ̀nà tán lè gbégbà láti fi ṣàlàyé fún yín wọ́n máa ń sọ fún yín ẹ̀kàn fẹ́ gbọ́ ni wàhálà ti wà ní nàìjíríà du ẹ̀mí ara ẹ̀ kó tó máa pariwo fẹ́ lọ dìbò fẹ́yàn kan Tinubu tí gbogbo yín pariwo fún fẹ́ lọ dìbò fún kò ní àlàáfíà ẹ̀yìn ìgbà yẹn security wise wọ́n lè wọ́n máa take over Nàìjíríà any moment from now ẹni rán ni kò sí wàhálà Èkìtì ní nǹkan ti ṣẹlẹ̀ tí wọ́n ti ju kínní ìsinmi ni mo ní pé tèmi náà kí tètè wá pé àkíyèsí yín sí ibi tí wọ́n ti jù sí mi lélẹ́yìí òun rèé o <laughs> terrorist dispatch letter of attack to Èkìtì Catholic Church gbogbo ẹ̀yin ọmọ Èkìtì tẹ́ bá wà níbí ẹ jọ̀ọ́ tẹ́ bá gbọ́ ọ̀rọ̀ yìí ẹ bá mi fi mẹ́sẹ̀gì ẹ bá mi ṣe èso yìí dé ọ̀dọ̀ àwọn ọmọ Èkìtì pátápátá ẹ jẹ́ ká jọ fọwọ́sowọ́pọ̀ ká save àwọn èèyàn wa they are coming to Èkìtì now Ondo Èkìtì Lagos State Ìbàdàn Ìkàrẹ́ Ọ̀rẹ́ gbogbo àwọn bíi yìí even Ọ̀wọ̀ wọn tí ì ṣetán sì wà lára ẹ̀ some unknown individuals suspected to be terrorists have, have allegedly submitted letter of attack to the Ilupeju Catholic Church in Ilupeju, Ekiti State. This came barely eight weeks after St. Francis Catholic Church, Ondo State, was attacked by unknown gunmen on, on Sunday, June 5, 22. This has orchestrated fear among residents and made many churches in Ilupeju, Inyaniano, Ayegbaju Ekiti, and Oye Ekiti and other neighboring towns to record low numbers of worshippers in church today. Ìyẹn ní àná. Empty church lẹ̀ ń wò yẹn. Àwọn èèyàn church. Empty church lẹ̀ ń wò yẹn. Tẹ bá kọ̀ tí ẹ̀ lọ sí ṣọ́ọ̀ṣì tó bá wá bá yín mọ́lé ńkọ́, ṣé ẹ̀ lè lọ sọ́jà, ṣé ẹ̀ lè lọ sóko? Ṣé àwọn ọmọ yín school? news today gathered that soldiers have been deployed tẹ bá sọ wípé irọ́ ni àwọn ìjọba náà ti mọ̀ wípé òtítọ́ ni òun náà sọ bíi pé soldiers have been deployed to ẹ ló bàbá ṣẹlẹ̀ fún mi bíi ẹni gan lẹni ṣó lé gbogbo yín lẹ máa pè wọlé ọ̀nà tá a bá máa gbé gbà ẹ kọ fún mi bíi ten fifteen minutes kí fi kakí ní ìtàn tẹ máa bẹ̀rẹ̀ sí ní pè wọlé ṣẹgbọ́. ok Soldiers, soldiers have been deployed to Ilupeju Ekiti and Oye local government to prevent any attack. However, an attempt to contact the spokesperson for Ekiti State Police Command, Mr. Sunday Abutu, to confirm this incident is aborted at the present time, filling this report. Mo fẹ́ bẹ̀yìn ni. Kò kí ṣeré. ẹ ti gbọ́ àwọn ibi tí wọ́n náà fẹ́ attack kò ń ṣe ìlú péjú nìkan Catholic Church wọ́n ti fi lẹ́tà ránṣẹ́ wọ́n ní wọ́n bọ̀ wá attack Catholic Church tó wà ní ìlú péjú Èkìtì Catholic Church tó wà ní Ọ̀yẹ́ Èkìtì Catholic Church tó wà ní Ayégbájú Èkìtì àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ what is the way forward ọ̀nà wo la lè gbégbà láti máa pe àwọn àkíyèsí wa àwọn èèyàn wa sí àkíyèsí wípé ọ̀rọ̀ tó wà nílẹ̀ ó ti kọjá i hate somebody àìṣe kinní kan mo ní ọ̀rọ̀ tó wà nílẹ̀ ìjà forí ẹ lókùn kò sí jà fúnjó mọ́ ó jẹ́ du orí ara ẹ ó jẹ́ du ọkọ ọkọ ó jẹ́ du ìyàwó kó du àwọn ọmọ ẹ bẹ̀rẹ̀ sí ní díẹ̀ kókó wá ọ̀nà pé tí wàhálà yìí bá dé tó bá dé táwọn ará bí bá dé kí ni nǹkan tó lè fi protect ìyàwó àtàwọn ọmọ màámi kí ni nǹkan tí ẹ̀ ń ṣe yìí jókòó ẹni rọ́ ni wọ́n bá yín bẹ́ẹ̀ ẹ lọ bèrè lọ́wọ́ àwọn tó ṣẹlẹ̀ sí lọ́wọ́ àwọn tó kú wọ́n ti kú nìyẹn wọ́n ti lọ ọ̀pọ̀lọpọ̀ àwọn tí kò kú tí wọ́n jẹ́ victim ẹ lọ bèrè nǹkan tí ojú wọn rí lásìkò yìí kò sí oore ọ̀fẹ́ kankan fún wọn kò sí àánú fún wọn ìgbà tá pariwo síta ẹ jẹ́ kí Olúṣọlá àbí ìgbà tá a pariwo síta wípé olùlẹ̀ tó lóun máa fún ní fún wọn ní seventy five million àti seventy five million àti seventy five naira àti ti seventy five kọ́bọ̀ àti penny. sísì ìkankan ò yọ o àwa tá a dìjọ pariwo káwọn èèyàn victim kan lè rí àánú gbà petition ni wọ́n kọ mọ́ wa ọba òwò náà ni pé à ń bà wọ́n lórúkọ jẹ́ tọ́nìkan lọ gbé mi èèyàn tí wọ́n rí gbé ní nàìjíríà ìyẹn lọ sí wọ́n gbé lọ sí court kí wọ́n tó grant ẹ̀ ní bail ṣé ẹ ń dúró kí irú situation báyìí kó ṣẹlẹ̀ sí ní lẹ́kìtì ni torí ọ̀rọ̀ tó wà lẹ̀ yóò yé mi ṣé ẹ fẹ́ kí nǹkan tó ń ṣẹlẹ̀ yìí kó ṣẹlẹ̀ sí yín lẹ́kìtì ni wọ́n ti fi lẹ́tà ránṣẹ́ báyìí o wọ́n ní wọ́n bọ̀ ní Catholic Church ìlú péjú èkìtì tó o bá dẹ̀ ìwọ tó bá mọ àwọn àwọn ìlú wọ̀nyí wọ́n ti kọ́lé kanra wọn níwọ̀n bábi tí mo mọ̀ dé lẹ́kìtì mo mọ̀ wípé tó o bá ti dé ọyẹ́ o ti dé èkìtì ọyẹ́ àwọn ará ìlú péjú tó bá ti dé ọyẹ́ o ti dé ìlú péjú èkìtì àwọn ará ọyẹ́ àti ìlú péjú wọ́n ti kọ́lé kanra wọn tí ò bá jẹ́ ti signboard o lè má dá ọyẹ́ mọ́ o lè má dá ìlú péjú mọ́ tó já sí wípé nǹkan tó bá ti mú wọn tó fi àtàkọ yẹ ó ti kan ìlú péjú ó ti kan ayé gbajú i think after oyè ni ayé gbajú àbí i guess like that like that èyí tẹ́ ń pariwo ẹni ló kàn èèyàn tó bá wà láyé tó wà láàyè tó wà lálàáfíà òun ló o èèyàn tí ò sí láàyè tí ó ti dòkú ṣo fẹ́ mọ̀ nǹkan tó ṣẹlẹ̀ ni ànífítì ọ̀wọ̀ṣẹ̀kọ́ ẹlẹ́ẹ̀kejì wọ́n tó ti lọ àtáàkì lọ́wọ́ tí wọ́n yin tó rá àwọn èèyàn bọ̀ àwọn méjì ló ṣèṣe àwọn méjì tó ṣèṣe yẹn ṣé ìjọba ló ń tẹkẹ wọn ṣé ọba ni ṣé ìjòyè ṣé kọ́ńpìnì nìkan ń ṣe kìíní ṣé wọ́n tẹkẹ wọn àwòrán do not wait for you to be a, one of the victims it might be too late for you mò ń pè yín ni mò ń bẹ̀ yín ni mò ń rawọ́ ẹ̀bẹ̀ ni ẹ jẹ́ ká dìde ká jọ sẹ́fù situation tó wà lẹ̀ àwọn tá à ń wí ìyá àwọn tẹ́rọ́rìsì wọ́n ti wà ní gbogbo forest wa nílẹ̀ Yorùbá they are there fídíò tá a gbé jáde tí mo ṣó yín lánàá tọ́pọ̀lọpọ̀ dẹ̀ ti rí tí wọ́n mú àwọn tí wọ́n kó lọ sí Ìkàrẹ́ ẹ gbọ́ ìkan lára àwọn fídíò yẹn tẹ́nìkan sọ bẹ́ẹ̀ pé àwọn gan ò mọbi tí wọ́n ń lọ wọ́n kò gbé bọ́ọ̀sì sílẹ̀ wọ́n dẹ̀ sọ fún wọn pé kó máa wọnú ẹ̀ lọ bọ̀ bọ́ọ̀sì dráìvà ti mọbi tí wọ́n ń lọ á lọ drop wọn síbẹ̀ ṣèbélé tí àwọn àmọ̀tẹ́kùn àwọn pólíìsì àwọn sójà tó bá control tó bá rí ni ẹ̀yin mọ ogun lógo èyí tó ń wọlé tí ẹ ò rí tẹ́ ẹ̀ mọ̀ tó dẹ̀ ti sọ̀kalẹ̀ lára àwọn tí wọ́n stop and search ẹ rí bí wọ́n ṣe rí àwọn ta ọta àbọn lọ́wọ́ wọn ìbọn tó lágbára gbogbo àwọn ọ̀bẹ tí àwọn sójà kan máa ń mú dání nínú igbó àwọn military officer gbogbo wọn gbogbo nǹkan even military uniform ó wà lọ́wọ́ wọn ó ní mo ṣe sọ̀rọ̀ ìlànà pé tí nǹkan bá ṣẹlẹ̀ má wà too quick láti tètè lọ́pọ̀lọpọ̀ àbí tó bá sáré lọ tó fẹ́ sàsálà fẹ́mi ẹ̀ tó bá pàdé alábàápàdé èèyàn kan tó gbé aṣọ military officer sọ́rùn má sáré lọ bá kó sọ wípé o ti rí èèyàn tó máa survive because it might be one of them aṣọ army uniform nàìjíríà kì í ṣe nàìjíríà military nìkan ló ń wọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn terrorist ló ń wọ̀ ọ́ sìn wọ́n ti jọ wà tùgẹ́dà ọ̀pọ̀lọpọ̀ àwọn army barrack tó wà nílẹ̀ yorùbá ló ti jẹ́ terrorist eh, eh, barrack àwọn terrorist náà kúnnú bẹ́ńsìn nínú fídíò tí wọ́n ti ṣe stop and search tán mú àwọn pípù yẹn pẹ̀lú èròjà burúkú olóró kan burúkú tó wà lọ́wọ́ wọn àwọn murik wọ́n dìde wọ́n náwọn fẹ́ jà yí pé àmọ̀tẹ́kùn ò ní right láti máa dá bọ́ọ̀sì tó ń bọ̀ láti nọ́ọ̀tì tó kó àwọn èèyàn wọ ilẹ̀ yorùbá wípé ó wà ọ̀lọ́fù láti pé kí àmọ̀tẹ́kùn máa stop and search them wípé right wo ni àmọ̀tẹ́kùn ní láti máa sáàchì bọ́ọ̀sì tó ń kó àwọn tẹ́rọ́rìsì wọlé sílẹ̀ yorùbá ṣé ẹ̀dẹ̀ mọ bàbá múríkì yìí tó bá jẹ́ wá láwọn yorùbá ọ̀rọ̀ yóò yé kò yé mi o ẹ̀yin ọmọ yorùbá èpo ti dàpọ̀ mọ́ àlìkámà o àlìkámà ti wọnú èpo ẹ̀yin tẹ́ bá jẹ́ ọmọ yorùbá àtàtà ẹ jẹ́ tètè dìde the same baba Múríkì yìí òun ló ń sọ wípé à ń sọ wípé yorùbá nation afẹnifẹralization kan kọ́kọ́kọ́ lọ cancel ẹ̀ nígbà àwọn afẹnifẹre ò recognize àwọn mùsùlùmí ẹ gbà mí kí irú ọ̀rọ̀ bẹ́ẹ̀ yẹn èdè bẹ́ẹ̀ yẹn kó máa jáde lẹ́nu èèyàn tó pera ẹ̀ ní ọmọ yorùbá àtàtà èmi dé ọ̀tẹ̀ tí bàbá yẹn bá jẹ́ ọmọ Yorùbá o mi ìròyìn pé ìkan lára wa ni o ẹ jẹ́ ká ṣọ́ra wa ṣe o má yìí ń ṣiṣẹ́ fún àwọn ará abíni o Yorùbá ẹ dìde mo ti ń pariwo kínní a ò jàjà ẹ̀sìn nílẹ̀ Yorùbá Kìrìsìtẹ́nì fẹ́ Mùsùlùmí tó bá bímọ wọ́n á fún lórúkọ ẹ̀sìn méjèèjì Mùsùlùmí fẹ́ ẹlẹ́sìn àbáláyé ẹlẹ́sìn àbáláyé ẹlẹ́sìn àbáláyé fẹ́ Kìrìsìtẹ́nì ọmọ ìyá ni gbogbo wa nílẹ̀ Yorùbá a ò jàjà ẹ̀sìn bàbá múríkì yìí wọ́n ti gbàbọ̀dè fúnlẹ̀ yorùbá ti gbàbọ̀dè fọmọ yorùbá o wọ́n sì pọ̀ láàrin àwọn àgbàlagbà mo ń pariwo àwọn kíní ìfún yín ọ̀rọ̀ tèmi lẹ̀ mú kiri kò sọ́dọ̀ tí ò gbẹnu dára kò séyàn tí ò lè sọ̀rọ̀ sí àtòrí ọ̀jà yín jà ọ̀jà níta ló ń jà lẹ́yìn ìkúlẹ̀ òun torí pé à ń ṣe mò ń ṣe yorùbá nation àtọ̀pọ̀lọpọ̀ wá ṣe yorùbá nation ọ̀pọ̀lọpọ̀ nǹkan tó yẹ ká ní oore ọ̀fẹ́ sí irú èmi bẹ́ẹ̀ mi ní oore ọ̀fẹ́ sí mọ́ àìmọye àwọn èèyàn tó ń bá mi ṣe tẹ́lẹ̀ tí wọn kì í bá mi ṣe mọ́ a lot of people kì í ṣe pé àwọn tajọ ṣe yorùbá nation campaign náà torí pé mo lọ ń ṣe jẹ́sì kan lára àwọn sọ̀rọ̀sọ̀rọ̀ yorùbá nation ẹ̀dọ́ mò ń bẹ̀ wá mò ń rọ̀ wá bàbá múríkì wọn láwọn fẹ́ bá àwọn àmọ̀tẹ́kùn jà torí pé wọ́n ṣe stop and search wọn ní rẹ̀tì láti arrive láti béèrè lọ́wọ́ àwọn tí wọ́n kó wọlé wọ ilẹ̀ yorùbá unlawfully wípé kí ló ṣẹlẹ̀ ibo lẹ́ lọ stop and search wọ́n search ọmọ yorùbá fúra lára ẹ̀ àìmọye ló wà lórí social media lẹ́yìn tẹ́ máa rí àwọn ọlọ́pàá gan tí wọ́n ṣe kí ni tán ṣe stop and search àtàwọn tó gbé báàgì àtàwọn tó mú fóònù gbogbo ẹ̀ ni wọ́n ṣe ní ẹgbẹ́ yìí lè lérò wípé èèyàn kan lè dìde nínú nàìjíríà lẹ́nu kó sọ wípé òun condemn àwọn security officer tí wọ́n ṣe stop and search ní nàìjíríà of today ní nàìjíríà tó jẹ́ wípé àtọ̀kadà wọ́n fi gbé wọn lọ lára àwọn tí wọ́n mú ta gbọ́ fídíò yẹn lánàá ó ń sọ wípé àwọn tí wọ́n ta tó ń gbé tó ń gbé wíbarò tó ń ta àlùbọ́sà ẹ̀wà ata àtọ́ríṣiríṣi kan wọ́n wà lára àwọn tó supply wọn ní uniform wọ́n wà lára àwọn tó supply wọn ní ọ̀tá àbọ̀n gbogbo wọn náà sì kún Lagos State tọ́kùn gbogbo ilẹ̀ Yorùbá ṣé ilé yóò àti ìmọ̀ lọ́rùn ṣó dìgbà tí wọ́n bá àtàkì èkìtì tán àtàkì ondo tán àtàkì Lagos State tán àtàkì ọ̀wọ̀ tán àtàkì Ìbàdàn ìgbà yẹn ní orí social media á kún ìgbà yẹn ni gbogbo àwọn tó ń pariwo ẹyọ kìnnì kan tó ń jàgà ẹ̀sìn tó ń jà fẹ́sẹ̀ tó ń jà fún APC tó ń jà fún olùlẹ̀ ìgbà yẹn náà máa mọ̀ lọ́rùn wípé ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí ọ̀rọ̀ ẹ̀sìn kọ́ ọ̀rọ̀ èèyàn tó máa dìbò fún kọ́ ó mà ṣe ni o ó ṣe ó dáa kẹwàá tó pé máa tó pè wọlé ẹjọ mo ní fídíò yìí náà tí mo fẹ́ play fún wa lára àwọn ìyá wa kan àwọn náà ni wọ́n sẹ́ndì fídíò yìí àwọn èèyàn jù sí mi mo dẹ̀ rí i ẹ jẹ́ ká jọ gbọ́. ìjọba aláyé yín iṣẹ́ ṣe wù yín dọ̀rọ̀ lọ́nà aláyé yín iṣẹ́ ṣe wù yín dọ̀rọ̀ lọ́nà. àwọn apariwo nítorí pé a mọ̀ wípé ìwà ẹranko náà ń wù sí ní ìwà èèyàn gidi náà ń wù sáwà níbi táwa yìí bó tiẹ̀ jẹ́ pa wá kọlẹ̀ fún yìnbọn ọmọdé òyìnbó la wá ṣe ó bè wà ẹ̀yin tẹ́ ẹ̀ṣọ́ ọmọ ọ̀dọ̀ ara alẹ́ tẹ́ ẹ̀ṣẹ́ irú tẹ́ ẹ̀ṣọ́ ọmọ ọ̀dọ̀ tẹ́ ẹ̀ kúkú ìyà dànù ẹ̀ kúkú ebi àwọn ọmọ yín ò yín kò rí ẹ̀ tọrọ owó tọrọ owó tọrọ owó gbogbo yín tó níbàárà ọ̀rọ̀ délẹ̀ tẹ máa fi jọra yín kúrò nínú rádaràda àti onílé àtàlejò àti baálé ilé àti ìyáálé ilé gbogbo yín wá parí ìdílé kan yorùbá ló kàn àdìbò tribe ìbò ẹni tó máa tún nàìjíríà ṣe tó rí wa òní burú òun la fẹ́ dì àwa ọmọ yorùbá la fẹ́ lọ tinubu òsáyèsí fún wa pé ká lọ kò gbèjà wa pé wọ́n pa wá àwọn àgbààgbà tí bàbá mọ̀nà lé wọ́n sì ó mọ bẹ́ẹ̀ ń kó lọ ṣèpàdé wípé kí la ṣe máa ṣe security ilẹ̀ yorùbá tí wọ́n ní orí wa pamọ́ gbogbo àwọn yorùbá kan wá ń sunkún àwọn ló kàn ìní ìtì ẹ̀tún máa lórí láyà kẹ ẹ má sọ̀rọ̀ bẹ́ẹ̀ ẹni tó bá pe fóònù mi tó bá bá mi sọ̀rọ̀ dọ̀rọ̀dọ̀ máa wọ̀n fún ni ẹ̀yin wo ló kàn níbo ló ti kàn yìí àbíṣe kàn ẹ́ àti ìyá Tinubu fọmọ ẹ̀jẹ̀ yà lọ́jà kò ṣe wá mú ẹ èmi ló kàn àwọn ẹgbẹ́ ìdìdìrì àwọn òpònú ayéradàradà kò sí nǹkan ìwúlò Èkó ti di mẹ́ta òtẹ́ẹ̀bà mọ̀ pẹ̀lú èkó ti di mẹ́ta èkó tálákà èkó olówó èkó áfírèjì àwa ti kọ̀tún ní tálákà àwọn ti áfírèjì ní gbàgádà ìkẹjà kọ̀ọ̀kan èkó olówó ni èkó bọ́dílọ̀ ṣé bó ṣe yẹ kó rí nìyẹn ìlú òyìnbó tí mo wà yìí títí dẹnu ọ̀nà lẹ́yìn ilé káńsù mo lè gbé ọlọ́run ò ní fi re fún gbogbo ẹ̀yin rádaràda tẹ́ tó fẹ́ sọ̀pọ̀tì wọn kó wúlò kan bó ló ti kàn kó kàn ó òbí lèmi máa dìbò fún ọmọ ìbò ọmọ ọmọ ẹ tó ibẹ̀ yẹn lèmi máa ti kọ́ ọ̀sẹ̀ ṣùgbọ́n láti ìbẹ̀rẹ̀ títí tó fi dé ibi òbí yẹn torí èmi ò support any politician nìkan Yorùbá nation lèmi stand fún hundred percent àti òkè désàlẹ̀ mi mi ní politician kankan tẹ́mi fẹ́ campaign fún I am not doing politics I will never join politics I am not interested kàkà bẹ́ẹ̀ gbogbo ẹnẹ́jì mi ẹ lè ṣe ju àwọn ilé ìtẹ́tí ń ṣe fún mi bọ gbogbo kóhun tó bá wù kẹ́ ṣe jù bẹ́ẹ̀ lọ Ọlọ́run bá ń gbọ́ tó bá ku awọ́ kan àdán màá fi rọgbà gí gbogbo kó tó bá wọn kẹ ṣe láti pa èmi lẹ́nu mọ́ ẹ lè pa mí lẹ́nu mọ́ o bó bá kù owó kan àjọ ni mo sọ màá fi rọgbà igi tó bá dẹ̀ jẹ́ wípé ká máa fi spiritual ká tì bọ̀ ká jọ fún ojú fún ojú ni lọ́dọ̀ ti tèmi dára ẹ̀jẹ̀ fún ẹ̀jẹ̀ tẹ́yìn bá lẹ́nu gbọ́ èmi gan ò ní gbà mo mọ̀ wípé àsìkò yẹn ti ń súnmọ́ èmi ti ṣèwọ̀nba tí mo lè ṣe tẹ bá bìlíìfù mi ẹ̀yin ọmọ Yorùbá nation fine tẹ bá bìlíìfù mi mo ti sọ láìmọye ìgbà lẹ́nu ọjọ́ mẹ́ta ni pé gbogbo nǹkan tẹ bá ní pé dára ṣe fún yín ẹ má bínú ẹ gbé ọ̀rọ̀ ìbínú ọ̀rọ̀ tí ò tí ò lórí tí ò nídìí lọ́dọ̀ ti tèmi ẹ tún dànù mí ní táì fún gbogbo yẹn. a ti súnmọ́ra wa jọ ṣe nǹkan kan náà ni ó ti dọdọ ká mí síra wa nú kí ni wèrè ṣùgbọ́n ìpè bóyá àjọ ní láti máa tú síra wa lẹ́nu kán lè sọ wípé àjọ ṣe mí ní tírèsì inú yẹn mọ́ I day my day, day your day. Yorùbá nation lájọ gbé dání. Ẹ jẹ́ kájọ kiri ariwo mọ́lẹ̀ kájọ ṣe kájú dì ní kù. Let's rescue our people. This is what Yorùbá nation is all about. Not all irrelevant ọ̀rọ̀ tí ò lórí tí ò nídìí. Mo ti kọjá level yẹn, mi ì rí àyè. Ìwọ tó bá fẹ́ jà máa jà. Ìwọ tó bá fẹ́ rojọ́ bó sórí platform ẹ̀ kó rojọ́ dára láti ní dọ̀la. Ìwọ ló máa yé ẹ. Mi ìmọ̀ bóyá ajá ń gbó. I hear no evil, I see no evil. Only one thing I am asking for. Let's join hands together. Let us save Yorùbá land. Let us make Yoruba land great again. It is still not yet late. A lè ṣe jù bẹ́ẹ̀ lọ. Èmi ò ṣe ọlọ́ọ̀lẹ́ mi ń ṣe ọ̀tá Tinubu. Mi kì í ṣe ọ̀tá ẹnikẹ́ni ní Nàìjíríà. Bẹ́ẹ̀ ni mi kì í ṣe ọ̀tá ẹnìkankan nílẹ̀ Yorùbá. Ṣùgbọ́n tá a bá máa nípa afẹ́ fún nǹkan ìwà ìbàjẹ́, máa fẹ́ jẹ́kùn fún ìwà fífò kù sí ìwà ìbàjẹ́. A dẹ̀ fẹ́ kúrò nínú Nàìjíríà because ó ní wá lára. Nàìjíríà ní everybody lára. Nigeria, ni everybody Lara. we are tired tá a bá sọ wípé à ń lọ kí ló dé tẹ́yìn kan sọ wípé irọ́ ẹ̀ ní jẹ́ kán lọ lára àwọn nǹkan tẹ́ máa tún gbọ́ lélẹ̀ voice note ameshi mm-hmm. Mm-hmm. tó sọ ìdílì. Everybody's tired, Ẹ bá wa ṣe ṣe ṣe ṣe sorry ẹ̀yin tí ẹ bá rí mi wò lórí facebook mo wà lórí new youtube channel wa yeye ọmọlúàbí àtàtà ẹ type yeye ọmọlúàbí àtàtà new uh, youtube channel wa nìyí channel mi nìyẹn you can as well join me there ẹ bá wa subscribe as you join me at the same time lórí yeye dara global lórí facebook àti yeye dara ọmọlúàbí ètò ètò bá wù yẹn join wa ń bẹ à stream níbi méjèèjì èyí tẹ bá ti wá join ẹjọ ẹ bá wa ṣe é please ẹ jẹ́ ká jọ fọwọ́sowọ́pọ̀ ká jọ ṣe ká jọ rìnrìn àjò yìí i am begging èmi sọ tèmi nísìnyí o èmi sọ tèmi nísìnyí o. three years ago rate of rate of poverty is is very high people are hungry And Nigeria will be right shape so you should. àwọn politician tẹ̀yìn sáré tẹ̀lé lẹ́yìn tẹ́ pàtẹ́wọ́ fún ní ibi ní kọ́lọ́fín wọn tí wọ́n ní sọ fún yín níta láéláé tẹ́ ẹ̀ lè gbọ́ lẹ́nu wọn láéláé òun ni wọ́n ń sọ yẹn lára àwọn ọ̀rọ̀ tó ń sọ lẹ́yìn ṣe fẹ́ sọ wípé wọn ò mọ ohun tó ń ṣẹlẹ̀ ní ìgbà tó jẹ́ wípé àwọn wà ń bẹ̀ wọn ò ní lè sọ̀rọ̀ wọn ò lè bọ́ síta kó wá sọ fún yín pé ó yẹ ìdìde ẹ̀yà sí ìgboro yẹ ìdìde ẹ̀ṣẹ̀ lé ẹ̀ṣẹ̀ tòun no ṣùgbọ́n tó bá parabulé tó sọ̀rọ̀ yẹn with parable ìwọ tó bá ní etí inú wàá mu tí wọ́n sọ tó bá tó àsìkò ẹ̀yin mẹ̀kúnnù ẹ̀yin nìyà ń jẹ ẹ̀yin náà dẹ̀ fi ń ṣe sacrifice àtijọ́ tí wọ́n ti kidnap tán ti ń jí wọn gbé ọmọ olówó mélòó lẹ rí tán jí gbé mo bí yín ni ọmọ olówó mélòó náà lẹ rí tán jí gbé tẹ́ ẹ̀ fara yín wí àwọn ọmọ olówó tán ní plan b ọmọ ọba mélòó ni wọ́n ti kidnap nílẹ̀ Yorùbá mo bí yín ni ọmọ gómìnà mélòó náà ti gbé àtìyàwó ẹ̀ ọmọ sínétọ̀ mélòó mínísítà mélòó ẹ̀yin mẹ̀kúnnù ẹ fẹ́ la ẹ fẹ́ kú ṣé ilé yìí Yorùbá ẹ láìkì ọ̀tẹ̀ ṣe ni pé ọ̀tẹ̀ lẹ máa ń láìkì ṣé wá rí eléyìí tẹ́ ẹ bá padà sọ èyíkéyìí tó bá wá sọ bá ìwẹ̀ nínú yín allen láti yàgò pátápátá fún ọ̀tẹ̀ ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ torí pé ọ̀tẹ̀ ti bá yín mulẹ̀ bí ẹ̀gbẹ́ iṣu kẹ ẹ rí òtítọ́ kẹ máa wọnú igbó lọ kẹ ẹ máa ṣe tẹ̀m̀bẹ̀lẹ̀kù ṣó yẹ kó jóun ẹ ṣe kíní kan kìnìkan kẹ máa rí torí kíní kan torí kìnìkan tí kò lórí tí kò nídìí tó wà meaningless kẹ́ ẹ fọwọ́ bo nǹkan tó yẹ nǹkan tó yẹ ká ṣe kẹ́ ẹ máa dàrú kó wá di nine minutes kẹ́ wá bọ́ síta kẹ́ máa pariwo ẹgbẹ́ wá o àmọ́ pé òótọ́ ni pé kinní kan ṣé rí eléyìí ẹ fẹ́ kú gbogbo yín á kú ẹ fẹ́ lá ẹ tí ì mọ nǹkan tó ṣubú tẹ̀yìn Amaechi ló sọ̀rọ̀ níbí wait for him ẹ̀yin yúùtù ẹ tí ì mọ kankan ṣe bẹ́ẹ̀ ni ilẹ̀ lọ́ pàtẹ́wọ́ fún àwọn tí ó yẹ kẹ́ ẹ lẹ̀ lóko pa irú ọjọ́ tí Tinubu ń pè ní ẹ̀yin ọmọ yúùtù fẹ́ wà nílẹ̀ Yorùbá ní South West ojú gbà mí ti fún yín ọpọlọ yín ti yí èmi ò mọ bá ṣe ń pẹ̀tẹ̀ èèyàn mi ì sí lára àwọn tó máa bọ́ sórí iṣẹ́ tó máa máa pẹ̀tẹ̀ nítorí kẹwàá wò mí fuck you i will tell you the truth ṣùgbọ́n mo mọ o lè hate mi lẹ́nu you can hate me forever ìjókòó ìjókòó gbogbo nǹkan tí mò ń sọ tẹni pé mo fi gbógun tèmi tí mo fi sọ̀rọ̀ sí yín ẹ padà rí òtítọ́ and it will be too late to cry when the head is up tẹ́ẹ̀dẹ̀ nǹkan ìkì Koiki please help me tell them tell them we are in danger ilẹ̀ Yorùbá ti wà nínú wàhálà àti ìdààmú wọ́n ń kọ lẹ́tà sí ọyẹ́ ayégbájú àti eh, ìlúpẹ́jú ipe wọ́n bọ̀ ní catholic wọ́n fẹ́ wá àtàkì wọn wọ́n ti ṣe the same thing lọ́wọ́ they are coming wọ́n bọ̀ ní ọ̀rẹ́ èkìtì eh, ní Ondo Ondo tàn wọ́n bọ̀ Ọ̀wọ̀ they are coming back to Ọ̀wọ̀ gbogbo yín jákẹ́ ìwọ tó bá jọmọ yorùbá tó bá ní ọba tó jẹ́ prince àbí princess nìyẹn ó jẹ́ bá mi kábíyèsí kó ṣàlàyé fún wọn ikú ti dé dẹ̀dẹ̀ ìgbò tẹ bá rò pé ọyẹ́ ló ti máa wá ìwọ tó gbé lọ́yẹ́ tó wà níkọ̀lé wà sọ wọn náà ṣe wọn kúkú dé kọ̀lé àbí don't worry wà ló o lè wá rò pé ọyẹ́ náà ti bọ̀ kó jẹ́ ìkọ̀lé yẹn gbogbo náà ti máa kọ́kọ́ bẹ̀rẹ̀ wọn tó lọ sí ọyẹ́ ìwọ tó wà ní ìtàpá wàá máa sọ wípé ọlọ́run ṣe ìlú péjú ló ti mọ àbí ó mọ̀ bóyá ìtàpá yẹn ganan ti wá bá ẹ tó máa ti bẹ̀rẹ̀ ìjà wọn tá a fi lọ sí ìlú péjú ìwọ tó wà ládùn ò máa sọ wípé Ọlọ́run ṣeun ayé sì jìnnà díẹ̀ ayé gbajú my dear ó mọ̀ bóyá àdùn yẹn gangan láti máa bẹ̀rẹ̀ tán máa ja ìjà yẹn lọ báyìí straight lọ sí gbogbo tó kù don't worry mo kàn mọ̀ ní wípé tó o bá ti lè sọ wípé irọ́ tó o bá ti jẹ́ victim o ò lè survive ẹ̀ nínú kó kú àbí kí ayé ẹ̀ má remain the same because wọ́n máa dì fún àwọn ẹ̀ṣá ni lọ bèrè lọ́wọ́ àwọn victim tó wà lọ́wọ́ wàá mọ alpha ṣe bó mọ̀ tá ẹ ṣe ni ọ̀tẹ̀ àtẹ̀yìn rì ilẹ̀ yorùbá tẹ́ ẹ bá survive eléyìí ìwọ̀nba yín tó bá kù nílẹ̀ yorùbá hmm? ìwọ̀nba yín tó bá survive ẹ máa ṣe goodbye to ọ̀tẹ̀ ẹ ṣe goodbye to tẹ̀m̀bẹ̀lẹ̀kún Ìgbòho òòṣà dìde ohun tí ó rí ẹ ò rí ohun tó ń gbọ́ ẹ ò gbọ́ ó bọ́ síta ó ní ọ̀nà àbáyọ leléyìí kí àwọn fúlàní kúrò lẹ́yìn yẹn ẹ jẹ́ ká gba yorùbá nation ẹ̀yin kan wá gbẹ́nu ní gbọ̀ngbọ̀ ẹgbẹ́nu ẹnu òfo yín dáadé bọ́ síta nígbà tí wọ́n lọ àtáàkì ilé ẹ̀tọ́ mi ẹ̀ ń sọ oríṣiríṣi èdè òfo ọjà torí ọ̀jàjà ọ̀jà níta ló ń jà lẹ́yìn ìpínlẹ̀ òun because ó ní ká àwọn Fúlàní kan máa lọ kọ́ yépa àwọn ìran wọn then Yorùbá nation ló kù as a solution because that is the only solution wọ́n máa gba Yorùbá land lọ́wọ́ yín ìwọ̀nba yín tó bá kù tó bá capture yín tó bá ti capture yín nílẹ̀ Yorùbá you think people like us back nílẹ̀ yorùbá we will be coming back káwá di ẹrú nílẹ̀ yorùbá wà lẹ́yìn níkọ̀ọ̀kan ni gbogbo wa máa ṣe ń di identity wa à ń ṣọmọ yorùbá ló ń jẹ́ bẹ́ẹ̀ <laughs> ẹ tí ì mọ nǹkan kan bóyá ìran yorùbá máa ó yìí máa máa tẹ̀síwájú àbó máa parẹ́ ọwọ́ ẹ̀yin ọmọ yorùbá òun lè máa fi ṣe tiyín ti wá dé bá yín ní àsìkò yìí ẹ ríbi yẹ sí ọlọ́run mú yín àsìkò tẹ́ ẹ máa mọ̀ wípé tinubu tí wọ́n gbé tíkẹ́ẹ̀tì lé lọ́wọ́ àdánwò ló jẹ́ fún gbogbo yín àdánwò ní Tinubu tó fẹ́ lọ as president nínú ká ẹ jẹ́ ká ẹ release ó jókòó ká ẹ pè ní sí kó jókòó kó má ṣe kó sinmi ká ẹ wà láyé ká ẹ jà fún ìran yín àbí ká ẹ pariwo tẹ̀lé ẹ má pariwo tẹ̀lé lọ because <laughs> ẹgbẹ́ ohun tí àmẹ́sí sọ lẹ́yìn ohun tí gbogbo wọn sọ kò ń ṣe àmẹ́sí nìkan ohun tí gbogbo wọn máa sọ lẹ́yìn tí wọ́n mọ̀ ni wọ́n dẹ̀ ń dúró kẹ bọ́ síta kẹ wá kojú wọn kẹ fi gbá wọn lójú ọ̀pọ̀lọpọ̀ àwọn politicians yìí sínétọ̀ mínísítà gọ́vnà gbogbo wọn ọ̀pọ̀lọpọ̀ náà ń dúró pé kí ẹ̀yin mẹ̀kúnnù ẹ̀yin yúùtù kẹ́ bọ́ síta kẹ́ bèrè bí tó pa bàbá náà bàbá yín lọ́wọ́ wọn káwọn náà kọ́ lè support yín with style ṣùgbọ́n ó jẹ́ ìtìjú àti ìbàlọ́kọ̀jẹ́ fún àwọn náà wípé àwọn tó ń balẹ̀ ayé yín jẹ́ ìṣẹ́jú kan péré báyìí tó bá ti pè yín ẹ̀ down ní one million times that means you are enjoying ìyà tó ṣiṣẹ́ tó ń ṣe yín ìyà yín ò dẹ̀ tí ì jẹ yín o ó ṣẹ̀ṣẹ̀ fẹ́ bẹ̀rẹ̀ báyìí ṣebí Sànúsí Lamido hmm, ó sọ fún yín ó ní ìyà tẹ̀ ń jẹ lọ́wọ́ ní sẹ̀tì yìí ẹ sì ń fi panu ni bẹ́ẹ̀ di tẹ́tọ́ bá máa di next year ẹ̀mí yín á fẹ́ pín ṣe bẹ́ẹ̀ mo wó tọrọ lórí social media àwa tá a wà lábúròdù náà ti ta jí àwa ò lówó kankan tá a fẹ́ fi ránṣẹ́ sí yín ní nàìjíríà alẹ́ ìmọ̀ ẹ ti gbàgbé ọ̀rọ̀ yẹn tí mo sọ ní last year níbi tí ìyá máa jẹ yín dé ní Lagos ní nàìjíríà mo ní Lagos ẹ̀yin yorùbá ẹ ò ní rí owó pẹfẹ lọ ra oúnjẹ ìwọ tó olówó tó ní kòkùnrin tówó bá ti wà wá wá oúnjẹ yẹn kó rà ṣé ó lè bọ́ta ni ò ní lè bọ́ta tó bá wá ní onítúnṣe yìí sí kó tó máa mú aṣọ òkú àtàdánù kiri kó tó máa ṣe patí tí ò lórí tí ò nídìí torí o fẹ́ ṣe competition nonsense kan ó jẹ́ lọ ra oúnjẹ sílé kó ra omi burúkú ó ra omi tó pọ̀ bó bá lè ra dúrọ́ọ̀mù ńlá kó bẹ̀rẹ̀ sí ní pọn omi síbẹ̀ bó jẹ́ pure water ni kó máa lòdù sínú ilé ẹ̀ kó o dẹ̀ bẹ̀rẹ̀ sí ní bó bá ní owó yẹn bag of rice bag of ìwà gàrí everything tó bá mọ̀ ìpò ní family tó tóbi kó o bẹ̀rẹ̀ sí ní ra koko sílé gbogbo nǹkan tó bá máa ní ìdí fún ìwà àti family ẹ̀ kó bẹ̀rẹ̀ sí ní ra koko sílé because any moment from now Nigeria will shut down ẹ ẹ tí ì mọ nǹkan kan ẹ̀yin ẹlẹ́kìngbò tó ọ̀rọ̀ àbí ẹ jọ ẹ bá wa ṣe ètò yìí ẹ máa gbọ́ nǹkan táwọn ọ̀rọ̀ sọ. Everybody die crying, president are crying, farmers are crying, workers are crying, politicians are crying, students crying. Three years ago, rate of, rate of poverty is, is very high. Well, we you should let the person do You should let the person because you, you chose to do that. Now that you have listened to the God of and I said, I can't. You give us land. That's one. So the best that, right? The next investing will be by The best of transportation. I can't. All of you are this. that the common saying in that world that mortality begins here. the president is not listening He doesn't care. Don't he can write it in right? doesn't care. So see, they will read, they will laugh. Come and see, they're using me here. In fact, I was one case of somebody in audition. They say that who really said is the to you understand? And I was also the guy in the plane. And the man was busy abusing Buhari, because of Buhari was Buhari. He said, Come, I mean, what's my business with the Shagun seller? This country will change as well. Nothing can, nothing can change. Now, tí wàhálà yẹn bá ti ṣẹlẹ̀ tó délẹ̀, àwọn nǹkan tán lè ṣe fún ẹ. Lẹ́yìn ìgbà tán bá ti pa ọ̀tá ẹ̀ tán, ìwọ tó wà lábroad, à ń pariwo lójoojúmọ́ òun yín mú. Má lọ lé tí ò bá jẹ́ pé nǹkan tó fẹ́ lọ ṣe é lé. It is between life and death. For now, abandon it kọ́kọ́ gbé ti ẹ̀yin èèyàn tó pè láti UK yẹn tí nọ́mbà yẹn last with eight one two ẹ má pè sórí ibẹ̀ yẹn mò ń lò fi ṣe show ẹ pè sí nọ́mbà tí two four three tó wẹ̀ dẹ̀ ẹ̀yin tẹ́ wà lábúròdù tá à ń sọ fún lójoojúmọ́ pé ẹni sùúrù ẹni sùúrù tẹ́ ẹ̀ gbọ́ràn bóyá wàá fi ti ṣó mọ pé ṣé ti mọ yẹ àwọn èèyàn tó ti lọ lẹ́sìn tẹ́ ẹ̀ ń dẹ̀já tí wọ́n padà wá ṣe é rántí wúmà kan tó lọ sí òkú màmá wọn kó àwọn ọmọ wọn lọlé ẹ má bínú o mo ò fi yọ wọn o mo kàn fi ṣe sáǹpù náà náà ní jẹ́ fi ẹ̀yìn àti kán fi ṣe sáǹpù burúkú o òkú màmá wọn náà lọ sin at the end of it kò padà wá wọ́n sin òkú tiẹ̀ náà ìyẹn bàbá bọ́rọ̀dé dr bọ́rọ̀dé ṣe mọ̀ bí wọ́n ṣe pàdánù nìyẹn mr owólabí yàtọ̀ fún yàn àìmọyemọye tó ti lọ tó ti pa sílẹ̀ mr owólabí ẹ̀yìn òkú náà ń jàkàrà o ṣe rí nísìnyí ní ìgbà tó kú tán ìgbà yẹn ni Nigeria government No, ṣẹ̀ṣẹ̀ ń send the soldiers Àmọ̀tẹ́kùn to come forest for lautech student killer soldiers attached to the Joint Security Task Force in Oyo State condemned Operation Burst and personnel of the Amoteku cops have started combing forest in the Surulere local government of area of Oyo State for criminals. The security agents were deployed following the abduction and the killing of final year student of Lautech Rachel Opadele, that lady tó ṣiṣẹ́ ní a United States-based hotelier, Mr. Lubenga Owolabi, and a motor motorcyclist, Mr. Idowu Agbaje, who conveyed a person bearing ransom to the kidnapper. The three persons were killed after the hoodlums had collected their ṣe ti gbàgbọ́ lẹ́yìn ìgbà tí wọ́n gba five million. Mo ti a ti máa sọ kínní láìmọye ìgbà wípé tó o bá wà lọ́kì, òun ni o lè survive ẹ̀. Ipe o pay ni tó bá demand for ransom tó bá san kò determine pé wàá survive ẹ̀. It is about three way ni wọ́n fi máa ń ṣe é tó bá gba ransom nínú kórí ẹ kó bẹ́ẹ̀ ṣe kí wọ́n release ẹ one ṣùgbọ́n èyíkéyìí tẹ́ bá rí tó bá abduct wọ́n bá padà release ninety eight percent wọn yálà lọ́kùnrin àbí lóbìnrin wọn ò ní lè sọ níta ni o wọ́n ti gún wọn gan ni o ní gúngún tààràtàrà àtòkè mọ́sàlẹ̀ jápọ̀ látẹ̀yìn àwọn tó jẹ́ wípé drug ńláńlá tó envy tó envy tó jẹ́ baddest drug ó ni wọ́n mu lára àwọn tó ti tó ti jẹ́ kinní wọn tó ti jẹ́ victim wọ́n ti ṣàlàyé dáadáa pé tẹ bá rí àwọn drug tí wọ́n mú wọn rírí tí wọ́n bá mú ẹ wọ́n ti já wọn níjàkújà ọmọ kékeré ní àgbàlagbà ní ọkùnrin ní obìnrin ní àwọn eléyìí àwọn tó bá màlúù sùn the same ọ̀pá burúkú tó wà lábẹ́ wọn ẹsẹ̀ kẹrin wọn yẹn tó ń tìbọnú fùrọ̀ màlúù ẹ wo bí irú fùrọ̀ màlúù bó ṣe rí kíkì ní abẹ́ burúkú ọmọ ẹsẹ̀ kẹta wọn yẹn kán lè máa tì í mọ́bẹ̀ kó dẹ̀ máa dùn mọ́ wọn àwáwí tán ẹni màálùú bímọ eh, ẹsẹ̀ màálùú yọ síta orí màálùú ṣe báyìí nígbà tó jẹ́ wípé àtọ̀ ọmọlúàtọ̀ àtọ̀ ọmọ èèyàn àti ti ewúrẹ́ ló papọ̀ ìbíkúbi ni wọ́n bí ìyẹn nǹkan àní ninety eight percent àwọn tó bá jẹ́ victim tí wọ́n ṣe kí ni ọ yẹyẹ dára ojú àti dédé ilé ìyọ àtúrọ bóyá tá a bá rọ yẹn á lè yé wọn because tá a bá tábà pé lédè kan pé kínní wọn lè máa gbójú kúrò nbẹ yorùbá kúkú fọ́nì kan mi mi ìrírú wọn rí láyé mi ẹ jẹ́ ká lámọ́lẹ̀ ká spẹ̀lẹ̀ àti spẹ̀lẹ̀ gan wọn á tún ríbi yìí sí bọ́ ò ní sọ wípé ò gbọ́ ò gbà adọ́rùn mò títọ́ ni ẹ nìyẹn now ọ̀pọ̀lọpọ̀ wa tájọ wà lábúròdù tá a sọ wípé ẹ má lọ for now ẹ dẹ́kun anything tẹ́ ẹ sọ wípé irọ́ ni ajá ló ń gbé ẹ lọ dìbò ẹ fẹ́ lọ ṣègbà mélòó ló ń lọlé mélòó ló padà bọ̀ ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ àwọn tó bá lọlé tí wọ́n bá padà tí wọ́n mọ nǹkan tó tó ọmọ ẹ̀kọ́ orí ọ̀fẹ́ ni wọ́n rí gbà wàá máa gbọ́kàn sí nǹkan tó ṣẹlẹ̀ lé mo ṣẹ̀ṣẹ̀ lọlé ni mo lọ patí oríṣiríṣi mo ṣe kinní kan tó bá lọ bìlí ìbùn wọn yọ àti ọ̀hún bẹ̀rẹ̀ because ajé ògbódò ni irú àwọn yẹn wọ́n wẹ̀ ní kúnra ni ṣé ìwọ náà fẹ́ àwọn tí wọ́n ti rẹ́pù tó kó lọ sínú igbó iye ọjọ́ tó bá lòun bẹ̀ náà máa bá wọn wọn a máa ti kí ní bọ̀dì wọn ẹni a ò ní àtọkùnrin àtobìnrin ṣé ìwọ express kan padà rìlíìsì èyí tó bá ní orí ọ̀fẹ́ tán rìlíìsì kó wá máa sọ fún ẹ pé wọ́n gún òun kò ní lè sọ ohun tí ojú àjẹ́ rí lóde tó bá délé kò ní lè sọ. ọ̀nà kejì tó tún máa ń ṣe ni wípé wọ́n pa ẹ́ ákà tó bá gba ransom wọ́n pa ẹ́ pípa tó bá máa pa ẹ ti rí pé wọ́n ń ta nǹkan abẹ́ ọkùnrin ẹsẹ̀ kẹta àwọn ọkùnrin ẹ ti rí pé kọ̀ǹténà ni wọ́n fi ń gbé ibo lẹ́rù wípé wọ́n ti rí àwọn nǹkan ọkùnrin tí wọ́n fi kọ̀ǹténà ṣíìpù lọ sí Asia country lára àwọn kidnapping náà ni wọ́n á gé nǹkan ọmọkùnrin wọn wọ́n á dẹ̀ gé gbogbo páàtì wọ́n á yọ kò ó ṣe nǹkan ọmọkùnrin nìkan náà yọ lára àwọn ilé tó bá pa sí dànù lọ́dọ̀ wọn wọ́n á gé nǹkan ọmọkùnrin bó bá jẹ́ tobìnrin wọ́n á fà nǹkan ìyá bẹ́ẹ̀ lọ wọ́n á gé ọyàn tobìnrin tọkùnrin wọ́n àtobìnrin wọ́n á yọ ọkàn wọ́n á yọ gbogbo nǹkan tó bá wà mẹ́nífù lára wọn wọ́n á tà dànù fún wọn ọ̀pọ̀lọpọ̀ àwọn politicians yín ló ń rà á àwọn táyìn pàtẹ́wọ́ fún ta ló fẹ́ bá yín sọ̀rọ̀ tẹ́fẹ́ gbọ́rọ̀ gbogbogbò náà kí ló ṣe ẹ̀yin Yorùbá gangan náà kí ni problem yín gangan náà the same set of people tẹ́ ẹ̀ pariwo fún pé àwọn lókàn ẹ dìbò fún wọn tẹ́lẹ̀ fẹ́ kú torí ẹ̀ tẹ́ ẹ̀ ń àwọn ẹmọ Yorùbá ẹgbẹ́ yín lépè òun ni wọ́n ń ta ọ̀pọ̀lọpọ̀ àwọn spare parts bọ́dì yìí àwọn ni wọ́n ń tà fún tí nàìjíríà gọọmẹ̀ntì bá fẹ́ gbógun ti terrorism ní nàìjíríà kò take wọn one month láti wipe everyone away For one, ò ní lè ṣe because àjọṣepọ̀ wà láàárín àwọn àti àwọn terrorists yìí ọ̀pọ̀lọpọ̀ àwọn politicians yìí tí ẹ ò gbójúlé tó jọmọ yorùbá ó wà involved they are involved bá a kúkú sọ náà bá a fẹ ẹmí di pé kí ẹni ti pé ká sọ fún yín ẹ̀yin náà lẹ tún máa sọ pé irọ́ ni ṣe ló ń bẹ̀yàn kan lórúkọ jẹ́ you Nigeria will happen to you then you will know what we are talking about Nigeria will happen to you then you will know what we are talking about ẹ̀yin tẹ́ bá fẹ́ pè wọlé ẹjọ́ nítorí Ọlọ́run ẹ bẹ̀rẹ̀ sí ní pè wọlé ẹjọ́ torí Ọlọ́run tẹ́ bá ti fẹ́ pè wọlé ìṣẹ́jú méjì ká lè gba ìpè díẹ̀ ọ̀nà wo lẹ́rọ ipá àlè gbígbà láti fi sọ̀rọ̀ fún àwọn èèyàn wa ẹjọ́ torí Ọlọ́run ẹ bá wa pariwo fún gbogbo ọmọ Yorùbá nílé lóko lẹ́yìn odi ẹ ní kí wọ́n dìde ní àsìkò yìí kí wọ́n ṣe kí ni ẹ ní kí wọ́n lọ kí wọ́n dìde kán bẹ̀rẹ̀ sí ní protect ara wọn ẹ̀yin Àgbẹ̀kọ̀yà ó kọ̀yà ẹ má dúró de àwọn OPU OPC or whatever ẹ̀yin ọmọ ẹ̀yin yúùtù ẹ̀yin àgbẹ̀ gbogbo yín ẹ dìde lórúkọ Jésù ẹ group ara yín lọ́lọ́kan òjọ̀kan ẹ group ara yín kẹ bẹ̀rẹ̀ sí ní ṣe kí ni kẹ ẹ máa fúnra yín ní training níwọ̀nba ẹ bá fi lè train ara yín torí tí wàhálà yìí bá délẹ̀ ẹ ṣẹ̀ṣẹ̀ kan ẹ ṣẹ̀ṣẹ̀ máa dúró de èèyàn kan kó ṣẹ̀ṣẹ̀ wá kó yín lọ kẹsẹsẹ lọ máa fún yín ní training èèyàn mélòó ni wọ́n fẹ́ kó nílẹ̀ Yorùbá tó máa fún ní training pẹ̀lú ikú tó ti dé lọ́dọ̀ yín báyìí pẹ̀lú ikú tó ń wo everybody lójú báyìí sìn èèyàn mélòó ni mo béèrè èèyàn mélòó lẹ fẹ́ tírénì ààyè tá a máa nínà dà tá a fi fẹ́ bẹ̀rẹ̀ sí ní lọ ṣe tírénì fún àwọn èèyàn wa kò sí ààyè yẹn mọ́ ọlọ́run mi ì lè sọ wípé ikú ti dé ṣùgbọ́n oore ọ̀fẹ́ ṣì wà fún ẹ̀yin àti èmi láti ṣe kí ni láti protect ara wa against this thing kò jẹ́ dandan kí ikú tó ń mú bọ̀ yìí kó pa gbogbo wa kò yẹ ká pọ̀ jù kò yẹ ká pọ̀ jù kí ló dé kí ló ṣẹlẹ̀ kí ni wàhálà ẹ̀yin tẹ́ bá fẹ́ pè wọlé ẹjọ́ torí Ọlọ́run ẹ pè wọlé ọ̀nà owó ní ká gbà ká fi sọ fún àwọn èèyàn wa tó fi lè protect ara wọn because èmi ò mọ eléyìí o ṣe ti gbọ́ ẹ̀yin tẹ́ bá ṣe ń darapọ̀ mọ́ wa wọ́n ní wọ́n ti sẹ́ndì lẹ́tà sí Èkìtì Ìlúpéjú Èkìtì wípé wọ́n bọ̀ wá àtàkì wọn àwọn terrorist ní Ìlúpéjú Èkìtì wọ́n bọ̀ ní wọ́n ní àwọn bọ̀ sí Catholic Church tí ó wà ní Ìlúpéjú Èkìtì èyí tó wà ní Ayégbájú èyí tó wà ní Ọ̀yẹ́ Èkìtì Catholic Church tó wà ń bẹ́ẹ̀ èmi á wá sọ wípé ẹ má jẹ́ kó jẹ́ wípé gbogbo àwọn Catholic Church nìkan láwọn máa sọ wípé kíní o ẹ jẹ́ ká ṣe kíni ẹ jẹ́ ká fi ti àwọn mùsùlùmí náà sí o ẹ má jẹ́ ká sọ wípé chọ́ọ̀chì nìkan tá a bá lọ ń dojúkọ chọ́ọ̀chì nìkan pé chọ́ọ̀chì nìkan náà fẹ́ attack tó bá lọ gbé yọ ní inú mosque nǹkan àtúnṣe ìwàtúndẹ̀ ìgbà àti attention síbẹ̀ yẹn àtúgbójú attention kúrò nínú ti chọ́ọ̀chì èmi á sọ wípé àti mosque o àti catholic o ní àsìkò yìí ẹ jẹ́ kí a kí every mosque and every church kí wọ́n wà talat it is one million percent beyond job god bless you ẹ jẹ́ kí àwọn mùsùlùmí àti kìrìsìtẹ́nì ẹ jẹ́ kí gbogbo wa wà talat ní church ẹ̀yin àfáà ẹ láwọn ọmọléèkéwú káàkiri káàkiri ẹ bẹ̀rẹ̀ sí ní bá wa kọ́ àwọn ọmọléèkéwú bẹ́ẹ̀ bá ti ń sọ àwọn oríṣiríṣi nǹkan fún wọn tẹ́ ẹ̀ ń kọ́ wọn ẹ máa sọ fún wọn wípé bó bá ti jáde protect yourself tí ò bá ní iṣẹ́ tó ṣe pàtàkì ní àsìkò tí ilẹ̀ bá ṣì mọ́ gan dáadáa àbí tílẹ̀ ṣú tí ò bá jẹ́ nǹkan tó ṣe pàtàkì ẹ̀yin òbí ẹ má rán àwọn ọmọ yín kéékèèké níṣẹ́ ẹ̀yin òbí tẹ́ máa fi ara yín sílẹ̀ sílé tẹ́ ẹ̀ gbé ọjà lé ọmọ seven years lé orí kó lọ tajà wá lálẹ́ àbí lọ́sàn àbí láàárọ̀ má lọ rán ọmọ ẹ lọ sí ẹnu ikú fúnra lára ṣòṣùká kó gbé ọjà ẹ sórí kó wọ́n zu ọjà ẹ protect àwọn ọmọ ẹ ẹ jẹ́ kí àwọn teachers gbogbo schools headmasters headmistress the teachers ẹ̀yin ọba ẹ̀yin báyìí ẹ fi lẹ́tà ránṣẹ́ sí gbogbo àwọn skul pátápátá bẹ̀rẹ̀ láti primary títí dé secondary school ẹ jẹ́ kí wọ́n yé wọn ohun tó ń ṣẹlẹ̀ ohun tó fẹ́ ṣẹlẹ̀ àwọn ọmọ wọn yóò ní ràrìn pẹ̀sẹ̀ sí o ẹ jẹ́ kí wọ́n mọ̀ kó má tẹ̀ jẹ́ wípé bóyá primary school wa lọ bẹ̀ wá lọ attack wọn àbí secondary school wa a lè sọ ní pàtó yes Fọlákànmí Ọlákúnlé Michael the same area is Ayégbájú yes Ọ̀yẹ́ and Ìlúpéjú Èkìtì Fúlàní has declared war on us yes ohun tí mo ṣe bọ́ síta nìyẹn kò sí mi quick one ládẹ má ṣe à ní pẹ́ rárá rárá rárá ni ipe tẹ́ lè gbọ́ ẹ̀dẹ̀ bá wa sọ fáwọn èèyàn yín o èmi ti wá tèmi mo ti wá ṣe tèmi o ṣùgbọ́n tí wọ́n bá wá àtàkì yín wọ́n wá tọrọ yín bọn tọ́wọ́ yìnbọn kòkòkò àbí wọ́n yìnbọn kò tí gbogbo ẹ̀ tún wá dún tí ẹ bá wá dúró tẹ wá ń sunkún lórí show tẹ wá ń gbé emoji torí nǹkan tí ọ̀pọ̀lọpọ̀ máa ń dúró dè yìí emoji ẹkún ah, eh, hmm, ah, ṣé gbogbo ẹkún tẹ bá wá ń sun nígbà yẹn ǹjẹ́ ó dá ó stop anything ṣé àwọn tó bá ti jẹ́ victim tó ti kú ṣojú wọn dìde àwọn tó jẹ́ victim tí wọ́n farapa yẹlẹyẹlẹ ǹjẹ́ ó wò wọ́n sàn ṣé olówó tó máa fún wọn àwọn tí wọ́n bá kú torí àwọn tó ṣẹlẹ̀ sí lọ́wọ́ ikùnmú wọn ọ̀tún ó ń bọ́ sí tòsí seventy five million àti seventy five euro seventy five penny seventy five eh, naira gbogbo ẹ̀ sísì ṣìngbá kò kàn wọ́n lọ́wọ́ o àwọn victim wọn rí nǹkan kan ó dí ọmọ nì ni o ó jọ yé wọn ni o ó jọ yé wọn ni o ìwọ tó bá wà láyé ló ń dìbò ó dẹ̀ pọ́rọ̀ tó wà lẹ̀ yóò yé ẹ ìwọ kó tó máa pariwo pé kọ́ lọ support èèyàn kan ṣé o ti kọ́kọ́ pariwo pé bó ṣe máa support ààrẹ àti family ẹ̀ You better learn how to protect yourself. Learn how to protect your wife, my daddy. Learn how to protect your sister, my brother. My mommy, learn how to protect your children. Iku wa àjọkú àwẹ̀ wa àjọgbà ni. Ẹ tètè dìde nísìnyí kẹ́ bẹ̀rẹ̀ sí ní ṣe ni? Kẹ́ bẹ̀rẹ̀ sí protect ara E lokola. E kọ́là. Ẹ kálẹ̀ ìyá mi ẹ ra ọmọ ẹkú ètò máa. Ẹ ṣeun bá mi. Ọlọ́run a máa fún iṣẹ́ o, àgbà Ọlọ́run àárín ìfẹ́ o, àgbà Ọlọ́run ọba ẹ̀ túbọ̀ pẹ́ fún wa o ilẹ̀ yorùbá lọ́wọ́ amú adébẹ̀ pẹ̀lú ayé àti àlàáfíà tó àgbà fún wa o. ṣe ọ̀rọ̀ kan tèmi fẹ́ sọ ní ọ̀rọ̀ lálẹ́ ni pé ẹ fa ọmọ yorùbá sílẹ̀ ẹ̀yin ẹ̀yin ṣe ti sín ìtọ́ wa máa létí nínú wa máa gbọ́ àwọn ọ̀fẹ́ gbọ́ ni ẹ mọ̀ pé wọ́n ní ẹni tó ẹni tó fẹ́ ọ̀tẹ́lẹ̀ fẹ́ kú ni tí kú wà lọ́rùn ẹ̀ ló pọ̀ jù láàrin wọn tí wọn fẹ́ gbọ́ wọn ò lè gbọ́ torí pé ibi tí wọ́n ń lọ yẹn ibi ikú tó kàn tó ń lọ tó ń pè wọ́n ikú rẹ̀ ikú tó kàn tó pè wọ́n yẹn tí wọ́n fẹ́ lọ tí wọ́n fẹ́ gbọ́ yẹn ẹ jẹ́ kí wọ́n máa lọ bẹ̀ wọn ò fẹ̀ràn tẹ́lẹ̀ ní gbọ́ àwọn mọ̀ pé wọn ò ní gbọ́ torí pé èyí tí wọ́n tó di yẹn wọ́n sọ pé as of today tí nǹkan tó ṣẹlẹ̀ nàìjíríà tó dẹ̀ ti wà sókè fún wọn pé ọ̀rọ̀ nàìjíríà yìí ilé ikú ni kì í ṣe ilé àrùn fẹ́ nígbọ̀dì ẹ fi wọ́n sílẹ̀ ibi tẹ́yìn wà yìí bí mọ̀ fẹ́ máa jìrọ̀rọ̀ lára wọn láìpẹ́ láì jìnà kẹ̀dẹ̀ ni ẹsẹ̀ kẹ̀ tí ń jèrè ọ̀rọ̀ púpọ̀ èyí tẹ̀ ṣiṣẹ́ ajé ọ̀tẹ̀ ń sòótọ́ ọ̀rọ̀ ẹ ti ń jèrè ọ̀rọ̀ lára wọn because ẹ̀ ń sọ fún wọn ṣùgbọ́n torí pé adọ́run mòtítọ́ adọ́run bọ̀ adọ́run mòtítọ́ ló pọ̀ jù láàrin àwọn Yorùbá wọn ò fẹ́ jígìrì wọn ò dẹ̀ fẹ́ gbọ́ ó dìgbà àti kú bá bá lórí lójú oru tó bá yẹ pé wọ́n jígìrì tí wọ́n ń gbọ́ ni káfíṣẹ̀ sáǹpù gbogbo nǹkan tẹ̀ ń sọ láti jọ ìtàwọn ẹlẹ́nu wọ́yọ̀wọ́yọ̀ wọn kọ́ máa sọ pé ọ̀rọ̀ olè ń sọ ṣé nǹkan tẹ̀ ń sọ ṣé ó dì ní ṣé kò kí ń ṣẹlẹ̀ ni wọ́n ń gbèyàn lójoojú wọ́n ń gbé wọ́n ń gba ransom lọ́wọ́ yín ẹ̀yin tẹ́ wà lókè òkun tẹ́ ń sọ̀rọ̀ yìí gan ọlá akọọlọ ló ló rán yín ni tó bá gbèyàn ló rán yín ẹ ti padà ẹ ti padà ti pé wàhálà ti tó gbà tẹ ẹ nàìjíríà ẹ ló ẹ báwo ni ká ti ṣe ṣe wọ́n tá a bá tẹ bá sọ fún wọn sí pé wọ́n jíjì lójú oorun ó kìí sìn ẹ wo ẹ wo nǹkan tó ṣẹlẹ̀ nísìn wàá rí mú one point one point um, four billion um, ó ṣẹ̀dẹ̀ sí nìjẹ́ ṣé àwọn asòfin àgídẹ̀ wà nulé for good five six months àwọn wèrè tó dẹ̀ jẹ́ tó pariwo fáwọn olókàn yẹn bàbá olórí burúkú bàbá lọ́ọ́ gbọ́rọ̀ yẹn òun fúnra ẹ̀ mọ̀ wípé sọ́tọ̀ ṣèbó ló gbé Buhari wá fún wa kò ṣe pariwo pé òkè o àwọn ará bíbá yín kọ́ o ẹ bá wa ṣe ẹjẹ́ kọ́ padà sí kíní kọ́ padà sí skul àwọn ọmọ ọ̀dọ́ sí skul látijọ́ yìí ẹsẹ̀ ń pariwo ẹ̀yìn yúùtù yẹn náà ebi mọ̀kọ́ tó ṣàwọn yúùtù ilẹ̀ Yorùbá ẹ wá ń pariwo tẹ̀lé wọn ẹ̀ ń pa àtẹ́wọ́ ẹ̀yìn òṣèlú orí rò pé ayé ti ti ní kò yẹ kó lọ ayé mọ́gbà ẹ̀ lùdárí rò pé ẹ̀yin fúnra yẹn gbọ́dọ̀ tó bá gbé gbogbo yín lọ sí ẹgbẹ́ òun nàìjíríà tó kó yín kò fún nàìjíríà kẹkọ̀ọ́ lọ́rí láìsí nílùú ọba fódìndí just two days kọ́ńdà yín padà tẹ́ bá dé nàìjíríà gbogbo àwọn leaders yẹn máa fòkò pa gbogbo ọ̀dà nù ni oko lẹ́wà fi pawọ́ àtẹ̀mí ló kọ̀ fúnra ẹ̀ ẹ bá fi òkò pa fi òkò sílé gbogbo ìdílé pa pé ẹ fẹ́ wọ lórí òyìn adẹ ń sọ fún yín pé wọkọ̀ ìgbàlà yìí ó ń lọ ìgbà tó bá bẹ̀ sí kọlẹ̀ kúlúkálukú wọn lé tí wọ́n mú ọ̀bẹ sí wọn náà tí wọ́n dùn wọn wọn á mọ̀ kan tó dé bá wọn Which tí wàá fi àdàgbà ẹ̀sùn God bless you sir. ìwọ̀nba ọ̀rọ̀ tó ní kálukú lè sọ òun la ti ń sọ ẹ̀ ṣùgbọ́n tó bá wá padà wá ṣẹlẹ̀ sí yín hmm, ibi tá ti máa ní problem lélẹ́yìí o ibi tá ti máa ní problem pẹ̀lú èmi dára òun lélẹ́yìí tí ó bá padà wá ṣẹlẹ̀ tó wá brutal gan èmi á jèrè ọ̀rọ̀ lára yín o mi ì ní pìtì yín o màá sọ̀rọ̀ gbà yín lórí ni o màá sọ̀rọ̀ gbà yín lórí ni o torí à ń sọ nísìn kẹ́ ẹ tó bá pariwo fún olùlẹ̀sẹ̀ àní ẹ kọ́kọ́ lọ protect ara yín ẹ já kọ́kọ́ protect ilẹ̀ Yorùbá olùlẹ̀ tí gbogbo yín ń jà fún nísìn tẹ́ ẹ sọ pé yín ló kàn kò lè ṣe nǹkan kan ẹni àtàkì tó bá fẹ́ wọ ilẹ̀ Yorùbá nísìn kò ní lè wúkọ́ àsìkò tí ikú ń bọ̀ rèé nílẹ̀ yorùbá wọ́n ti kọ́wọ́ olùlẹ̀ bọ́bọ̀ ọ̀lọ́ wọ́n ti kọ́wọ́ ẹ̀ báwọn yẹn sọ yorùbá yẹn wọ́n ti kọ́wọ́ ẹ̀ bọ́ṣọ ọ̀lọ́ kò sí àtáàkì kankan tán lè àtáàkì yín nílẹ̀ yorùbá nísìn tí olùlẹ̀ lè condemn bóyá ó lè bọ́ síta kó wà tó bá di ogun ni á kàn bọ́ síta á kàn sọ̀rọ̀ náà á condemn ẹ̀ kékeré ni tí ò ní ní ìpalára àwọn as usual àkóso wípé ibo lẹ ti rí ibo lẹ ti gbọ́ ẹ ló kọ́là èyí mi tó gbáàsì ẹ kú ètò. ẹ ṣeun bá mi o. ọlọ́run àbá máa fún ìṣẹ́lá gbọ́ lọ ẹ lè ṣe gan ọ̀rọ̀ àbá dúró tì ẹ ní ṣì sọ ẹ ti gbìyànjú gbogbo yín pátá àti kí òkè tẹ́lẹ̀ ọmọ ológo ìyá mi ṣe ẹ kó rí bẹ́ẹ̀ bàbá mi gbó everybody gbogbo àti ọmọ olúkà bàbá èkìtì everybody try ìyá mi ẹ lè sọjẹ tẹ́lẹ̀ tán ẹ lọ èmi ni pé mo dúpẹ́ lọ́wọ́ pé kọ́ ti ń pààyàn ṣẹ́gbẹ́ wọ́n pọ́ ọmọ ọmọ Yorùbá lè ṣọ̀rí hmm. tó jẹ́ orí Yorùbá lè ṣọ̀rí ṣẹ́gbẹ́ wọ́n pa wọ́n lè pa wọ́n ọtún ti gbọ́ wọ́n ti ẹti sọ fún wọn wọ́n ti gbọ́ wọ́n ṣe kíni wọ́n ti pọnmi ilẹ̀ dòńgbẹ́ ìyá mi pípì tó ń gbà yẹn kọ́ máa gbà ṣe wọ́n gba p p wọ́n gba p ó sì ìwọ̀n v yẹ vacance sí yẹ cemetery ni ẹ̀yẹ́ kọ́ máa gbà bẹ̀rẹ̀ tó máa bára wọn lágbára náà gbogbo tó máa gbọ́ bẹ̀rẹ̀ tó máa gbára wọn bẹ̀ ẹ̀ ṣe tẹ̀lé sọ lágbára ẹ̀ ní ṣì sọ ẹ̀ ṣà sọ èmi òkú tó bá yá ẹ máa jẹ ọ̀rọ̀ bí kọ́lá yẹn ṣe sọ ẹ bá jẹ ọ̀rọ̀ bàbá Sunday Igboho ó ti jẹ ọ̀rọ̀ Nnamdi Kanu ti jẹ ọ̀rọ̀ báyìí ṣùgbọ́n náà ti tàbújá pa ẹ̀ ẹ̀yin ará ẹ̀kọ́ máa gbọ́ wọ́n sọ sí pé Sanwó-Olú ní pé kẹ́nìbọ̀dì kẹ́nìbọ̀dì jẹ́ kí ni kó kó defend kó defend ara ẹ̀ yálà bẹ́ẹ̀ ti gbọ́ ẹ̀ sọ́nù ti pè wọ́n ní àtàkì àtàkì lè wọ ẹni tàn kẹ́nìbọ̀dì defend ara ẹ̀ kàn ń gbọ́ra ẹni ẹ má ṣe mélòó kiri ikú ló kọ́ ìyìn àtàrùn àti ìṣẹ́ ẹ máa bá lọ yá mi ẹ kú ètò ọ̀rọ̀ máa kú ìṣe. ẹ dìde ọmọ Yorùbá ọlọ́pàá ò lè protect yín ẹ̀yin tẹ́ wà lé gọ́fúnà ò lè protect yín ikú jọ ń lé ẹ̀yin àti gọ́fúnà ní kàkà tí gọ́fúnà fi máa wá protect yín àkọ́kọ́ protect ara ẹ̀ tí iná bá jó ni tó jọmọ ẹni ní tara ẹni la kọ́kọ́ ń gbọ́n gọ́fúnà tẹ gbójúlé kọ́kọ́ protect ara àti family yẹn tẹ́ bá ti rí ó máa disappear ni sínétọ̀ tẹ́ ẹ gbójúlé ò lè dìfẹ́ǹdì yín gbogbo wọn náà ní bísà mẹ̀kúnnù ilẹ̀ yorùbá ẹ̀ ní bísà ẹ̀ léyàn ẹ̀ léyàn kankan síbì kankan ilẹ̀ kútọ́nu ghana ńlẹ̀ ń bẹ̀ yẹn ẹ̀yin mẹ̀kúnnù ọ̀pọ̀lọpọ̀ yín ò lẹ́bí ò lára síbẹ̀ do not be don't wait to be to become one of the victims listen ikú ti dé ó ti yí ìyíká nílẹ̀ yorùbá ọ̀rọ̀ olùlẹ̀ kó olùlẹ̀ gánmọ̀ èkó ti dé báwọn báyìí it is too late to cry for to, to for him ní o olùlẹ̀ gan ò lè sọ pé kẹ́ wá gba tíkẹ́ẹ̀tì yín níbi tán bá dé ìtìjú ńláńlá ni ó ti wá ayé máyà ó hàn sọ fún títí kò gbọ́ ó ti padà dogun sí lọ́rùn báyìí kò lè bọ́ síta wá sọ fún yín wípé òun ò ṣe mọ́ ni àwa máa sọ èmi máa sọ títọ́ nǹkan tó ń ṣẹlẹ̀ fún yín mi níjà jù yẹn lọ tí gómìnà bá sọ fún yín wípé ogun ti dé wàhálà ti dé àtẹnitẹ náà àtàkì lè ṣẹlẹ̀ ní Lagos State ẹ tún tí ì rí gbọ́n nìyẹn ṣe ń sọ wípé irọ́ ni o tí gómìnà bá sọ fún yín wípé tó o bá lè kó wọ inú ihò èèrà kó o fi sẹ́ẹ̀bù ẹ̀mí àti fámílì ẹ̀ ṣé ò tí ì mọ̀ pé ti wọlé dé àwọn tó máa ṣọkọ fún yín ti wà nù bẹ̀ ló ń jẹ́ bẹ́ẹ̀ Ondo state àwọn tó máa ṣọkọ fún wọn ti wà bẹ́ẹ̀ ààrẹ ọ̀nà kakanfò Ìbà Gani Adams ó bọ́ síta ó dárúkọ gbogbo àwọn ibi tí wọ́n ti wà tó ti fẹ́ ṣọṣẹ́ ẹ rò wípé múbì ni ṣé fẹ́ sọ wípé ẹ̀gbọ́n gbogbo nǹkan tẹ́ bíbọ̀dé bọ́ síta sọ ẹ rò wípé eré ni tó bá fi lè di woro sí woro tó pọ̀ gbì tèkó lè rú bà mí fúnjú torí pé ilé Èkó báyìí wọ́n fún mọ́ra wọn ni wàhálà ìbò bí ilé kan bá gba nọ́mbà yóò mọ̀ ràn lọ ni bíṣọ̀bù kan bá gba nọ́mbà yóò mọ̀ ràn lọ ni mo wá bi yín ṣé èèyàn ò mọ̀ pé tí wàhálà bá ti ṣẹlẹ̀ ní bíútì kan tó di woro sí woro tó bá kó tó sọ pé o fẹ́ bọ́ síta wọ́n ti gba wájú ìta wọ́n ti take over street kó tó lọ fẹ́ o fẹ́ gba short cut short cut wo ló fẹ́ wà àwọn tó fẹ́ lọ bá tó fẹ́ wá bá ẹ tó wá bá ẹ ní orílẹ̀ bàbá ẹ tó sọ̀rọ̀ ẹ ju ojú sílẹ̀ wọ́n mọ àwọn short cut tó ń bẹ nílẹ̀ Yorùbá ju ọmọ Yorùbá lọ tó bá níbi ló fẹ́ ságbà wọ́n ti wà bẹ́ẹ̀ àwọn tó máa dúró síbẹ̀ ti dúró síbẹ̀ ó lè pé gbogbo mísíkì tá à ń play fún yín ẹ ẹ fẹ́ gbọ́ Tinubu ò lè ṣe náà dà èyí tí wọ́n fi tí àtàkì ṣe máa pọ̀ lọ́dọ̀ yín nílẹ̀ Yorùbá nísìn nítorí Tinubu ti lọ gba tíkẹ́ẹ̀tì ni wọ́n ti tíkẹ́ẹ̀tì tó yọ̀ǹda fún Tinubu wọ́n ti sí ilẹ̀ rẹ̀ òun náà ó ń sọ̀pọ̀tì wọn tẹ́lẹ̀ nísìnyí ẹnu ẹ̀ ti di hmm, kò lè pariwo okó tó bá fi yín dá lára alálà lálẹ́ ilé lọ ni nobody is coming for you nobody is coming to rescue you gọ́fìnà yín ti sọ fún yín tó bá ń dúró dọba kan kò sí ọba ilẹ̀ yorùbá kankan tó ní táìmù ní ṣẹ̀bẹ́ mọ̀ wípé gbogbo wọn náà ní pálí tán ní passport wọ́n lọ ti wọn nìyẹn you will be there ọ̀pọ̀lọpọ̀ ẹ̀yin ìyá ẹ̀yin bàbá àwọn yìí lẹ lọ́mọ márùn mẹ́rin ìmí inú yín lóyún síkùn bí mo ṣe ń sọ̀rọ̀ yìí lọ́wọ́lọ́wọ́ èyí tó lóyún lé kò tí ì máa gbẹ́sẹ̀ kò máa gbẹ́sẹ̀ dáadáa ẹsẹ̀ ò tí ì lé nílẹ̀ dáadáa god bless you simona adébísí oromadiye òmàṣá ìyẹ́ oromadiye òmàwòdì ìyẹ́ ló màṣá àwọn tẹ́ ẹ̀ ń gbọ́kànlé pé wọ́n tí wàhálà bá dé wọ́n bọ̀ wá protect yín àwọn gan-an sọ fún yín wípé ẹ lọ protect ara yín gbogbo ọ̀nà tẹ́ bá mọ̀ tẹ́ fi lè protect ara yín kò tí ì jẹ́ kó yé ẹ wípé kó o ṣá patí lọ ó sì ń lọ o fẹ́ lọ patí ọ̀pọ̀lọpọ̀ yín ló máa jẹ́nu patí náà ti lẹ́ lọ lẹ́ máa gbàbẹ̀ lọ ló bá tán ẹni rẹ̀ lọ kò sí nǹkan tó kọ anybody ẹ lọ ẹ bá ẹ bá ọ̀rọ̀ tó wà lẹ́yìn ẹ bá lọ́ọ́ tì yín nìyẹn minus ló jẹ́ hello kọ́là. ọ̀rọ̀ ìyá mi lèmi dára ti wá. ẹ ṣe ọba. ẹ bá mi ṣẹ́rí bálù bálù mi ibi tẹ́ ti ń wò mí yẹn yìí bíbẹ̀ ẹ̀rọ fẹ́ support fẹ́ máa concentrate pẹ̀lú mi. hello. tẹ bá ti ṣe tán ẹ pè padà ẹ jọ tẹ bá fẹ́ pè wọlé tẹ bá tá a bá ti gbé ẹ̀yin ẹ̀kọ́ rọra bá wa yí fọ́lùmù ibi tẹ ti ń gbọ́ mi because ó máa disturb kìíní yẹn àbí kò yé wa báyìí kò sí àkọyà tó bọ̀ èèyàn mélòó àkọyà kọ̀dẹ̀ pariwo àkọyà bẹ́ẹ̀ ni pé wọ́n pọ̀ bẹ́ẹ̀ ni pé gọ́fìmẹ̀ntì sọ sálárì fún àkọyà bẹ́ẹ̀ ni wípé gọ́fìmẹ̀ntì sọ̀pọ̀tì àgbẹ̀kọ̀yà bẹ́ẹ̀ ni OPC ọ̀gá wọn ibà ó mọ bó ṣe sọ àwọn títọ́dọ́ tí ó mọ bó ṣe sọ tún out àwọn àwọn politicians yìí náà ló sì ń ta àwọn warrior ẹ̀ fún tó o bá lọ wà lára àwọn tó lọ gbẹ̀yìn tì tó lọ ń relax kan pé OPC kan wà níbì kan ọmọ ó ti wà lára àwọn victim ẹni rẹ lọ rántí wípé Mr. Owólabí ìlú òyìnbó yìí ló ti kúrò tó lóun bọ̀ ní Nàìjíríà apariwo ẹ má lọlé ẹ jókòó ẹ step back ẹ step back ti further notice wọ́n ní rán wọ́n yọjú ràn lọ́lé mí fi yọ yín o ṣùgbọ́n ẹ ti kù wà lára àwọn adọ́rùn òtítọ́ nìyẹn o àfìgbà tí ẹ̀yin náà wá lọ wà lára àwọn tí mo padà jèrè ọ̀rọ̀ lára yín Mr Owólabí ikú yín ò wù wá ṣùgbọ́n apariwo tó pé ká ẹ jókòó lé yín sábúrọ̀dù hello ẹ káàsán o hello o. ẹ kálẹ́ o ẹ kálẹ́ o ẹ ra sà. ìyá dára ẹ takuntakun o ọgọrùn wa tì yín o iṣẹ́ yẹn ń diṣẹ́ lágbó Ọlọ́run àti south africa la ti ń pè ṣe rí programu yẹn máa ń gbádùn nítorí àwọn ní àbọ̀wọ̀ lásán fọmọlúàbí tó bá dé nínú àdòdìdì ṣe rí pẹ́yìn kan ti gba àwọn ọba wọn dákẹ́ òtẹ́ tó lè sọ̀rọ̀ hmm, tí kí ni bàbá ẹ lẹ ìyá mi hmm, kọ́ ló máa fọwọ́ ẹ̀bùn wọn bẹ́ẹ̀ ni o ẹtù àti wọn máa sọ fún wọn náà ni wọn á gbọ́ àwọn náà ṣe máa gbọ́ wọn ti ń ta jìrì àwọn náà ti ń jí díẹ̀ díẹ̀ àwọn náà ti ń jí ọ̀sán àwọn náà gbọ́ nígbà tí yẹn ní àtàkùn bá tún ṣẹlẹ̀ orí gbogbo wọn apá òpè á ń tà ń pè sọ lóòótọ́ òótọ́ ni èmi ò rí jù ẹ lè bí tòun ẹ ṣe. ẹ ṣeun gan ni bàbá mi. yes ma. <laughs> until they shop there. ẹ tó bẹ́ẹ̀ jẹ́ wípé wọ́n fẹ́ kó wá ṣàlò wọn náà ni tó bẹ́ẹ̀ jẹ́ pé wọ́n fẹ́ káwọn aráabí kan dé kán lè rí ojú wọn ó dẹ̀ pé wọ́n fẹ́ rí ojú àwọn tó fẹ́ wá pa wọ́n bóyá tẹ bá ti dọ̀rùn ẹ máa sọ̀mìtì ojú wọn bọ́n ṣe rí ẹ lè describe ẹ bí wọ́n ṣe rí àbí ìyẹn lẹ̀ ń dúró dè ṣùgbọ́n tí ò bá jẹ́ bẹ́ẹ̀ ọmọ Yorùbá ní ilẹ̀ yorùbá ẹ má dúró de ọba ẹ lọ́ba nílẹ̀ yorùbá ẹ má dúró de gómìnà ẹ gómìnà ẹ ló lórí ẹ ní elders mo ti ń pariwo tipẹ́tipẹ́ níṣe ni mò ń bú wọn ṣé bó ṣe wá ń pa ọmọ yorùbá ní kàǹkan kan yọ ní fótófótó abẹ́ ìmọ̀ pé wọ́n yọ yín ni àní ìwọ̀nba kankan tẹ bá rí tá gbé jáde tó gbé jáde sórí social media maybe one out of two hundred ni o one out of two hundred ni o ogunlọ́gọ̀ àwọn tó ṣẹlẹ̀ sí tí a gbọ́ tá a rí òun ló lọ lọ́ọ̀kan yẹn don't be one of them má rò wípé tó bá ṣẹlẹ̀ sí ẹ a máa ní oore ọ̀fẹ́ pọ́n máa gbé ẹ jáde pa a máa pariwo nípa ẹ tá a bá pariwo ń pa ìwà lẹ́ẹ̀kọ́ change kankan kò ṣéǹjì kankan rántí wípé Mr Owólabí tí wọ́n pa àti ìkan lára àwọn sísà wa wípé àwọn ìjọba ṣe ti rí nǹkan tí ìjọba Nàìjíríà dálẹ̀ ẹ́ ìjọba Nàìjíríà tí wọ́n ní owó tí wọn ò lè settle pẹ̀lú ASUU àwọn lecturers gbogbo wọn kí wọ́n fún wọn kan reach an agreement for the last time kan ṣe àánú ẹ̀yin mẹ̀kúnnù ẹ̀yin tẹ́ ẹ̀ lẹ́bí tẹ́ ẹ̀ lára tẹ́ ẹ̀ lè wá sábrọ̀d láti wá study káwọn ọmọ yẹn wá study. going to how many months nsìn tí ìjọba ní pé kán lọ máa bẹ̀ wọ́n kẹ̀yàmọ́ Festus kẹ̀yàmọ́ ó bọ́ síta kẹ̀yàmọ́ ó ní ká ẹ lọ máa bẹ̀ àwọn asu káwọn parents yìí kọ́ lọ máa bẹ àwọn asu but the same set of them àwọn ni wọ́n gbé òbítíbitì billions of billions of billions owó tí wọ́n lọ ń gbé fún wọn ní neighboring country Niger Niger Republic wípé kán fi máa fà fáìtì pé àwọn àwọn sìkì ọ̀wọ́n bẹ owó tó yẹ kí wọ́n san fún àwọn ẹ̀ka alẹ́ ẹ̀ka àbùsùn orí ètò. ìyá mi mo kí yín ẹ kó jẹ́ kọ́ńtà mo jù ní tìǹtì ìrọ̀rẹ́ yìí. Uh, àwọn tó ń yọ yín sìn wọ́n bọ̀ mm-hmm. wọ́n bọ̀ wọ́n bọ̀ wọ́n bọ̀ wá sọ̀rọ̀ ìforíjì lọ́wọ́ gbogbo èyí mídíà kò tí ì kàn mí kò tí ì kàn mí òun ló ń fa gbogbo nǹkan tí ń bẹ nílẹ̀ yìí. èmi náà ti sọ síwájú wọ́n ní hmm, tí nǹkan tí wọ́n pèrò tí wọ́n ń gbèrò lábẹ́lẹ̀ yìí tó bá lè wá sí ìmúṣẹ ibi tí mo wà yìí ní ọ̀rọ̀ máa kílè mọ́mọ́ ìlú bíbá ẹ̀jẹ̀ jẹ́ mi ni bí ah. o tẹ̀ rí ó tàn fún mi jù wípé ẹni sòrò tẹ̀ mọ́ pé àti ní number second citizen of Nigeria ṣá. a sì ń bẹ̀rù wá àrí bèbí ọ̀sìn. nǹkan tó wá bà mí ló jẹ́ jù ni wípé èmi ni mo máa ń takò yín gbà mí lórí ètò wípé ma máa sọ fún wọn ẹyé ma máa bú wọn ẹyé máa sọ̀rọ̀ sí wọn torí wípé ebi ló ń pa wọ́n àmọ́ mo ti wá rí pé ebi kọ́ ló ń pa wọ́n mọ́ sìn ebi kọ́ ló ń pa wọ́n o ìfẹ́kùfẹ́ nígbà tí mo wá gbé yẹ̀wò tí mo wá rò ó gbogbo tí mo béèrè lọ́wọ́ àwọn bíi méjì mẹ́ta kan kí ni ìdí láwọn tó tún ṣe jọ pé wọ́n tún wọ́n tún rí jáde lára àwọn yúùtù wa mo wá rí wípé nǹkan tí ṣe wọn kì í ṣe lásán báyà wọ́rọ̀ ní ká pè ni pé wọ́n ti kú wọn mérò ni àbí tó ó wá dọwọ́ wọn ṣùgbọ́n àwọn tí ojú wọn ń là tójú wọn ṣí mo rí wípé ibi tí ìkànnì lọ ẹ jẹ́ ká ògbómọ̀ṣọ́ nǹkan tó lọ lógbómọ̀ṣọ́ lé Ah! ní Ògbómọ̀ṣọ́. bóyá ká tún gbé ní fáwọn èèyàn wa kán tún rí ẹ má sọ̀rọ̀ yín. ta ló mọ̀ wípé èrò lè ta ló mọ̀ wípé èrò lè pọ̀ tó báyìí ta ló mọ̀ pé àwọn ọ̀dọ́ wa ń lu tó fi elé. nígbà tó nísìn ó ń kàn wọ́n díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀. ní àkọ́kọ́ mo kí bàbá mi chief imam gbogbo ilẹ̀ Yorùbá lápapọ̀ wọn kú iṣẹ́ takuntakun wọ́n sì kó ọmọ ènìyàn ṣe bàbá ilé kan lẹni tó lanu láàrin gbogbo wọn fẹ̀yẹ tó sì tó pẹ̀lú ìgboyà wípé àní yorùbá nation no go back no, no go back no go back ni èjẹ́ mọ̀ wípé àwọn moderator tó tún tó tún ṣe kínní èjẹ́ mọ̀ wípé kíákíá wọn ti darí gba máìkì lọ́wọ́ bàbá wọn ti sọ wípé thank you thank you thank you tọ́fẹ́ wọn fẹ́ pa kínní yẹn wọn fẹ́ pa mọ́lẹ̀ wọn ò tí pa wọn tán ìyá mi ẹ wo mo support bá ṣe pa wọn hundred percent wọn ò tí pa wọn tán jẹ bàbá tèmi náà lágídí ìyá tèmi náà lágídí bó tilẹ̀ jẹ́ wípé ẹ̀ á ṣe á ṣe á ṣe ẹni tó bá ti kàn màá ṣòkú wọn màá ṣòkú wọn tó mo kí gbogbo yín ẹ kú ètò. ṣé bẹ́ẹ̀ ti rí báyìí ẹ jẹ́ ń fi hàn yín níbí fẹ́ rí dáadáa. èyí tí wọ́n ń ṣe nísìnyí bàbá àdúrà gbèmí ìkan lára àwọn ọmọkọ ilẹ̀ yorùbá tí wọ́n wà ní yorùbá nation tí wọ́n ń gbòkègbodò tí wọ́n tí wo torí kí ilẹ̀ bàbá wọn kó dúró òun ni bàbá yẹn àwọn lẹ tún rí ní Ògbómọ̀ṣọ́ ló ti ṣẹlẹ̀ o ṣùgbọ́n ẹ̀yin òkú là ń jàkàrà ohun tí mò ń pariwo rèé ẹ̀yin òkú là ń jàkàrà ṣé Mr Owólabí ṣó padà rí eléyìí ṣé sísà tí wọ́n pa àti man tí wọ́n lọ gbowó fún wọn ọlọ́kadà àti gbogbo ẹ̀ tí wọ́n pa ṣé wọ́n padà rí eléyìí ẹ jẹ́ ká gbé kọ́ọ̀lì tó clear. ẹ ló bàbá.

bá ṣe ń pariwo tó pé ewu ti dé wàhálà ti dé àwọn èèyàn wa ò gbàgbọ́ bá ṣe ń sọ fún wọn tó etí gbogbo àwọn èèyàn wa ti ilé wọn ò sí ìṣí àwọn nǹkan tó ń fẹ́ pẹ̀lú gbogbo nǹkan tó ń pariwo pẹ̀lú ìlú kan a sọ fún wọn pé tíkẹ́ẹ̀tì ọkùn Tinubu wọn fẹ́ẹ́ fi fa gbogbo ilẹ̀ Yorùbá sínú ìdààmú ni sódà àkókò di pé Tinubu máa di gbà ẹlẹ́sọ̀ ti káṣọ wa ṣùgbọ́n á dáa kí etí àwọn èèyàn wá là kéjì wọ́n ṣí ọ̀run yàgò ni o ẹjọ́ mi sọ fún ogun ọ̀nà ìṣúra àwọn táwọn wọn fẹ́ gbọ́n pẹ̀tà ń sọ tó wọn pé ọ̀run yàgò ni tọ́ba náà wò wọ́n ta tó wọn tọ́wọ́n ògbọ́n gbà tó bá délẹ̀ ká jọ wà á dì ní kò sí tèmi fẹ́ sá lọ èmi ò ní kútọ́ mi ń sá lọ tó ẹ máa bá pariwo fún wọn bóyá iye wọn á lè ṣí agbàdàgbà bí wọn o tó àwa ti mú o màá là ìdá mo kí ẹ kó ètò mo kó gbogbo yorùbá ìdílé toko ẹkú ètò náà. ìkan lára àwọn ọmọ eh, yorùbá nation nìyẹn lára àwọn èèyàn wa tó wà nàìjíríà ó lẹ ti gbọ́ yẹn o hello ẹni orí yẹ ó dilé wetin you dey talk wetin you dey yarn hello o ò tí ì nobody is coming to rescue you bí mo yẹ ń ṣàlàyé lọ ṣé nǹkan tí ìwọ náà fẹ́ kó ṣe nìyẹn ṣé nǹkan tó fẹ́ fídíò tí mo fẹ́ play fún yìí ọ̀pọ̀lọpọ̀ wa tó ṣẹ̀ ń darapọ̀ ẹ̀ tí ì rí ẹ̀ dẹ̀ lè ti rí lórí BBC ṣé nǹkan tí wọ́n ń dúró dè kan ṣe fún ẹ lẹ́yìn tó bá ti lọ tó kúkú yà tó kúkú ẹ̀sẹ̀ nìyẹn tí kì í ṣe wípé o ò gbọ́ wípé irú nǹkan bẹ́ẹ̀ yẹn fẹ́ wá ṣẹlẹ̀ sí ẹ̀ kóòkan ìwọ̀nba kóòkan déédéé protect ara ẹ̀ sáà ni ẹ jáwọ́ lórí ọ̀rọ̀ Tinubu tẹ̀ pariwo fún kiri ó wà lára ikú tó fẹ́ fi wá pa yín ó dé ìkóró tó wà nílẹ̀ yìí yín àwọn anọ́dánà wọn fẹ́ Tinubu he knows too much kaba no dey use person wọn lè gbé èèyàn tó bá ti mọ̀ i too know person they no dey carry that person Tinubu know too much wọn kàn mọ́mọ́ fẹ́ wọ́n lọ́ọ̀gẹ̀ torí wípé ìyè sórí Abíọ́lá gbogbo kinní yẹn òun náà ṣe ń tèkè kú pẹ̀lú yín if not wọ́n á ti ṣe nǹkan tó yẹ kán ṣe fún Tinubu gbogbo ilé tẹ̀ pariwo ìṣẹ̀rù kan rán ní ẹ̀yìn ọmọ Yorùbá tẹ̀ kàn pariwo ẹ̀yin ló kàn ẹ̀yin ló kàn tó bá ṣe anything fún Tinubu wọ́n mọ̀ wípé lásán lẹ̀ gbó ẹkùn gbó lásán ni ọ̀tẹ̀ ti bá yé yín jẹ́ bẹ́ẹ̀ ṣe ń pariwo ẹ̀yin òun ló lulẹ̀ òun ló kàn òun ló kàn sí bí wọ́n bá gbé tí nǹkan kékeré bá ṣe máa yẹn ń sìn bíyá wọ́n kàn lọ gbé wọn tì mọ́bì kan kò tí nǹkan tẹ́ ẹ máa rí ṣe ju pé kẹ wá sórí social media kẹsàn-án náà kẹ máa sunkún bọ́bá wá pa bí wọ́n ṣe pa Bíọ́lá ìgbà tí wọ́n pa Bíọ́lá ṣèbá ti pariwo pariwo ọ̀pọ̀lọpọ̀ àwọn ọba nílẹ̀ Yorùbá ọ̀pọ̀lọpọ̀ àwọn àgbààgbà ìmí ti lọ ìmí ò tí ì lọ òun ló gbowó ikú Abíọ́lá lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ sì wà láyé nu wọn ṣùgbọ́n Abíọ́lá ti lọ àwọn fámìlì ẹ̀ ló mọ̀ kó tán bò sí. hello kọ́là. ẹ̀kálẹ́ iye dára. ẹ̀kálẹ́ o. ẹ̀kálẹ́ mà ọlọ́run máa máa in programu yín ìgbà tí n bá ń gbọ́ báyìí inú mi máa ń inú mi máa ń dùn mo máa ń fọkàn mi ṣàdúrà fún ṣe rí àwọn nǹkan tí èmi fẹ́ sọ ni pé ṣe rí program yìí ó máa ń rìn gan o ó ń rìn torí pé àwọn tó létí nu wọn wọn ń gbọ́ mo léèyàn mi kan nàìjíríà tó jẹ́ pé each time àjọ lọ school ni tí n bá màmá bá sọ àwọn tí òun gbọ́ nǹkan báyìí bá ní kinní kan igbá kan kí n kúrò lórí rẹ kinní kan tó wá di àárọ̀ ìyàwó tó surprise mo ń lọ bí iṣẹ́ ńgbà tó pè mí pé òun gbọ́ program yìí kan ní alẹ́ àná òun dẹ̀ gbọ́ program àwọn bàbá Koiki ní bí a few weeks ago pé in fact bóun ṣe rò pé òun lọ sùn tó òun ò mọ̀ pé àwọn nǹkan bẹ́ẹ̀ yẹn òun àwọn right òun tóun rò pé bóun ṣe lọ sùn òun ò mọ̀ pé nǹkan bẹ́ẹ̀ yẹn ń ṣẹlẹ̀ pé ah, ah. mo wá níwẹ̀ gbogbo nǹkan tó ń sọ fún yín ti tara yín náà ni pé ẹni tó bá létí lára yín ó máa gbọ́ pé because láti ìgbà tí àwọn politician tẹ̀ ń tẹ̀lé kiri yìí tẹ̀sí ń dìbò tẹ̀sí ń ṣe gbogbo ẹ̀ ẹ ṣe béèrè lọ́wọ́ ara yín pé láti ìjẹ́ ti rí ọmọ èèyàn kan láàrin wọn tó jẹ́ pé bẹ́ẹ̀ ṣe ń tò yẹn òun náà wà ń bẹ̀ tàbí bàbá ẹ̀kọ́ ló fẹ́ dìbò fún kò ṣe wà ń bẹ̀ pẹ̀lú yín ó ní ah, ọ̀rọ̀ ni mo sọ mo ní bó ṣe rí nìyẹn wọ́n kàn máa máa tàn wá sọ́tún wọ́n máa máa tàn wá sósì pẹ̀lú èjì mi ń sìn ẹ ọ̀pnẹ́pà ni mo fi kọ́rọ̀ sọ láyé ìgbà yẹn tí náà ó sì ń ṣẹlẹ̀ ń sìn wọ́n rí nǹkan kan ṣe sí i wọn ò lè rìn freely iṣẹ́ tẹ̀torí iṣẹ́ ohun ìdá mo ti ẹ̀gbọ́n sìn pé wọ́n ṣe wá ń sìn ìlú àwọn mọ́tò kéékèèké kòró lànà wá ń kówó lálálẹ́ tán máa máa rìn kiri wọn ò lè jáde because ìwà burúkú wà nù wọn tó bẹ́ẹ̀ ṣe ń sọ̀rọ̀ yẹn ó ń rìn gan wọ́n ń gbọ́ eléyìí tó bá lẹ́yìn program yìí tán bá tún jù kó wọ́n á tún àwọn people tó ń sọ̀rọ̀ yìí gan wọn ò sì pẹ̀lú wa but they in fact most of the fight yìí àwọn gbọ̀ngbọ̀ngbọ̀ngbọ̀ngbọ̀n tó wà lọ́hùn yẹn ọ̀jọ̀gbọ́n náà ń ṣe fún jùlọ tó bẹ ṣe ń sọ̀rọ̀ yìí in ọlọ́run máa ràn yín lọ́wọ́ gbogbo àwọn program yẹn ó rìn ó rìn tó wọ́n máa máa wọ́n ṣe ń gbọ́ yẹn sìn inú wọ́n máa máa wọ́n máa máa rò padà wọ́n máa rò gbà nǹkan tó ń sọ yìí ọ̀rọ̀ ni nígbà tẹ́ bá gba kínní ọkàn yín á balẹ̀ òun ṣe pé èèyàn fẹ́ lọ sóko kò ní lè lọ ẹni tó fẹ́ lọ sókúdò kò ní lè lọ lẹ́yìn ìgbà táwọn pípì bá ti fún yín lówó tán padà ẹ̀ tí ẹ lè dé ibi iwájú ọ́fíìsì wọn lásán débi tẹ̀sí fẹ́ rí wọn. and so what's the essence of doing all these things the same thing the same pattern. so ọlọ́run máa ma ràn yín lọ́wọ́ so gbogbo wọn ń gbọ́ bó ṣe wà yẹn sìn wọ́n tún ń gbọ́ so ẹ continue láti máa sọ fún wọn wọ́n ń gbọ́ so náà ni mo ṣe ní kí n dá sí tó máa. God bless you sir. ṣé ti wá rí báyìí Mr. Owólabí tó kúrò labroad tán lọ pa sílé after collecting ransom gbogbo iye ọdún ó ti rìtáyà o pé àwọn relocate padà sílé kán lọ fẹ̀yìntì gbogbo iṣẹ́ tán ti ṣe tipẹ́tipẹ́ wípé àsìkò ti tó kán jókòó báyìí kó wá na apá kó na ẹsẹ̀ kó wá máa enjoy ìgbà yẹn ni wọ́n ná yamke kí wá láǹfààní gbogbo wàhálà ilé ayé tó wá wálé ayé ṣe àní ẹ jẹ́ ká protect ilẹ̀ Yorùbá náà ẹ ń pariwo Tinubu Tinubu as a president ikú ni fún yín ẹ̀yin ọmọ Yorùbá ẹ̀ mọ̀ ikú ni fún yín ẹ kọ́kọ́ protect ara yín kẹ protect ilẹ̀ Yorùbá kẹ tó máa pariwo ẹ̀ ẹ̀ ló kọ́là. hello àgbọ̀yìn bóyá kẹtùpè ní Òṣogbo níbi tí wọ́n ti ṣe kí nílé rẹ̀ bóyá ń wo kíní ìbáyìí sìn gọ́fìnà wo ló rí ń bẹ̀ ṣé ọ̀ṣun ògbómọ̀ṣọ́ ṣe bí ara ọ̀ṣun state ni ṣé gọ́fìnà wà ń bẹ̀ oyetola wà ń hello wẹ́kálẹ́ o hello hello ẹ̀yin ará nàìjíríà nẹ́tíwọ́ọ̀kì ní òkè wà òkè. Okay ṣé ibi tó ti rí kíndé ilé báyìí sí sórí oyetola ń bẹ gọ́fúnà ọ̀ṣun state ọba eh, ògbómọ̀ṣọ́ wọn mà lọ́ba hmm? àwọn tó yẹ tí o gbọ́kànlé tó gbójúlé mélòó lórí tó wà bẹ́ẹ̀ àwọn mélòó ẹ̀yìn ikú mr owólabí òun ni wọ́n ń ṣe léyìí fún un ṣé nǹkan tó fẹ́ kàn ṣe fún wọn náà rèé mr wọlábí ti kú kan tó rélé ṣe fún un ṣé eléyìí ṣe ìgbẹ̀mí ẹ̀ mọ́ no ṣé ó dé ẹ̀mí ẹ̀ padà no lẹ́yìn ikú ìdájọ́ ó kù òun nìkan nínú sàárè ẹ wá wo orí ikú òfò àtàdánù tó fi pọmọkùnrin yìí pẹ̀lú làálàá labroad èmi nàìjíríà ṣe ń pé kí náà ń ṣe ń bẹ hello hello. ẹ̀yin ará nàìjíríà nínú ọ̀sẹ̀ Hello. Hello. Àníkẹ́ yí fọ́dún mi bíi tẹ́tí ń wọ̀ mí sí zero. Is it difficult? Ẹ lè máa kí máa ṣe ṣókè máa gbọ́ mi kẹ́ tún máa pè at the same time. Ìkànnì lè máa fi sílẹ̀ fún kùn. Ṣó ti rí? gọ́fúnà ò sí ń bẹ̀ o. ẹ kúrò. ká bá mú nígbà wọn lọ́wọ́ la fi sọ yìí tó jí ìyàn pé nílé Ògbómọ̀ṣọ́ á ti ń bẹ́ẹ̀ ni ó lè kán bẹ́ẹ̀ kẹ́kà yìí ẹ rí o àti wọ́n tó gba five million àti wọ́n tó gbówó pamọ́ àti wọ́n tó bá sí ààrẹ àti wọ́n tó gbé gbogbo wọn parí kó tó jọ méjì. ok Ọ̀yọ́ state ní Ògbómọ̀ṣọ́ wà àwọn náà kúkú mọ bó ṣe dẹ̀ ń pínra wọn kiri kọ́lọ́ ń ṣàánú wọn wọ́n ṣà ṣe bó ṣe wù wọ́n ẹ ló ń. ẹ ra sa o. ẹ kálẹ̀ ẹ kó ètò olú ọlọ́run aláàánú a máa fún yín ṣe ẹ̀mí dààmú ṣe rí gbogbo àwọn àwọn tẹ̀yìn sọ wọ̀nyí ẹ fi wọ́n lẹ̀ àfáà tó níyàn mú ni ọmọ tẹ̀ náà lè jẹ síra ó kàn nǹkan tó kàn ń dùn wá bẹ́ẹ̀ ni pé wọ́n níbi tẹ́lẹ́ṣẹ̀ bá ti ń jìyà olódodo náà àforí náà àwọn àforí kó mẹ́ẹ̀ ṣe àwọn ọba inú mi ti ẹ̀dùn gbogbo àwọn ọba ẹni ẹlẹ́ni tó kàn wà tó kàn ti jẹ́ tó gbogbo ayé ẹ̀ ṣe wàhálà ní ní ní ní nílùú òkèèrè nínú tútù tó kàn á jẹ pé ó wá kó ènìkẹ́ láwọn ọba àwọn politician wọ̀nyẹn àwọn náà náà máa kọ́ wa borí fún bẹ́ẹ̀ tí wọn ló dẹ̀ máa wọ́n ìgbà yẹn ní ọ̀rọ̀ á tó sọ because tí ọba máa ṣẹlẹ̀ bẹ́ẹ̀ wọn ò ní mọ̀ lọ́rọ̀ ṣẹ̀gẹ̀ ẹ̀yin kan àdúrà tẹ́lẹ̀ bá kọ̀ máa gbà fún yín nípa olúwa ọlọ́run àwọn alágbára á máa tá máa rú yín lágbára fún yín lókun àtagbára kò ní sí kò ní rẹ̀ ẹ máa bá a kọ́ lórí tí wọ́n lé sí gẹ́gẹ́ wọ́n máa gbọ́ tọ́gbà láwọn ò ní gbọ́ lẹ́rọ̀ wá gbọ́ lágídí kò bẹ́ẹ̀ lọ ẹ máa bí tó bọ̀. you ẹ wò ó fún àǹfààní ẹ̀yin tẹ̀sẹ̀ tó ń darapọ̀ mọ́ wa ó ń rèé o àwọn atiláwí àwọn ni wọ́n ti kọ lẹ́tà ránṣẹ́ sí wọn lẹ́kìtì Catholic Church Èkìtì wọ́n láwọn ń bọ̀ kán máa múra kán máa get ready any moment from now láti àná náà ti receive lẹ́tà o láti àná ni wọ́n ti ṣe kí ni náà ti receive lẹ́tà kí n kà fún yín terrorist dispatch letter of attack to Ekiti Catholic Church. Some unknown individuals suspected to be terrorists have allegedly submitted letter of attack to the Ilupeju Catholic Church in Ilupeju, Ekiti State. Ìwọ tó bá jọmọ Yorùbá àtàtà, ò bá jọmọ Ọ̀ṣun, Ekiti, eh, ó jọmọ Ọ̀ṣun Lagos State Ondo Ọ̀yọ́ Ògùn whichever one Ekiti people they are part of Yoruba land ẹ jẹ́ ká jọ wà ń bẹ̀ let's stand together huh? tá a bá gbara wa tá a dira wa mú àsìkò tá a ní láti ṣera wa lóṣùṣọ wò léléyìí o àsìkò tá a rí ibi yẹra wa sí léléyìí o ẹ jẹ́ kí ikú ilẹ̀ Yorùbá kó jẹ́ àjọkú fún gbogbo ọmọ Yorùbá nílé lóko lẹ́yìn odi kí àwẹ̀ wa kó jẹ́ àjọgbà fún gbogbo àwọn ọmọ Yorùbá lẹ́yìn odi èmi ò sí nínú pé kí àtàkì yẹn ṣẹlẹ̀ kí ìṣẹ̀ṣẹ̀ wa máa pariwo torí ẹkún tá a bá wá sun lórí social media ẹmójì ẹkún yín kò lè dá ẹ̀mí tó bá ti sọnù kò lè dá padà mọ́ ẹ jẹ́ ká prevent ẹ̀ kò wá ń ṣe catholic nìkan lèmi máa sọ bàbá ṣe fojú kan tá à ń sọ catholic the same thing mosque wọ́n lè divert wa lọ sí ṣọ́ọ̀ṣì ká rò pé ṣọ́ọ̀ṣì ni kó jẹ́ mosque náà máa ti lọ attack whichever one ẹ pè gbogbo ẹ̀yin èkìtì pátápátá ẹ̀yin ọba èkìtì ẹ̀yin tẹ jẹ́ prince and princess gbogbo ẹ̀yin tẹ mọ ọba ọba ìwé ọ̀fà àdó ẹlẹ́kọ̀lẹ́ ọba láyàṣọ ògbóga ọ̀fìn ìkẹ́rẹ́ gbogbo yín pátápátá ẹ dìde ẹ ṣe mítìn ọba ẹ pè pàjáwìrì mítìn tẹlifóònù wà tẹlẹ pera yín sí ìdí tẹ fi jẹ ọba nílẹ̀ yorùbá orí àwọn èèyàn lẹjọba lé lórí protect these people na at least for once in your lifetime. torí tẹ bá pariwo tẹ bá gbé oníṣẹ́ jáde àbí tẹ sọ nínú nínú mídíà kẹ sọ wípé ọba àpapọ̀ ọba ilẹ̀ yorùbá ni kẹ ẹ fi ìkéde yìí sílẹ̀ sí gbogbo àwọn mídíà house wípé ogun ti yí ilẹ̀ yorùbá ká kí gbogbo ọmọ yorùbá ẹ má sọ pé irọ́ ni o òtítọ́ ni dídé kó protect rẹ̀ because ẹ ò ní lè protect gbogbo wa at least wọ́n believe yín sí tán ti believe àwa yorùbá nation campaigner ṣé bí ikú ṣe wá pa yín ní àtàwọn tó ń kúrò lábúròdù tó wá sílé àtàwọn tó wà lé tí wọ́n pa wá yín sìn ṣé ikú tó ń pa ni tí ó ń kojú gbà ẹni ṣe bẹ́ẹ̀ lẹ́yìn lẹ́sọ wípé òwe ló pa fún mi. This came barely eight weeks after St. Francis Catholic Church, our Ondo State, was attacked by Ono government. The same Ono government tí wọ́n lọ attack Owo, wọ́n ti fi lẹ́tà ránṣẹ́ sí Èkìtì. On Sunday, June five 2022, june fifth ní was it not last month ó to your ọwọ́ Hmm. <laughs> another one not to prepare sin this has orchestrated fear among residents and made many churches in Ilupeju Ayegbeju Ekiti and Oye and other neighboring towns to record low numbers of worshippers in church today. ọ̀rọ̀ pé à ń lọ sí ṣọ́ọ̀ṣì afẹ́mọ̀ kí mọ́ọ̀sì gan kó má wà lára ẹ̀. Hmm à ń bẹ̀ yín ni ẹ bá wa pé gbogbo àwọn èèyàn má dúró kí wọ́n wá ṣe kán fi ọ̀rọ̀ ẹ ṣe bàjẹ́ sáàmù. ẹni a bá bá mú nígbà wọn lọ́wọ́ rẹ̀ làbí sọ yìí ó jí ìyàn pé nílé Ògbómọ̀ṣọ́ ó lè kán bẹ tá a mọ bí náà yẹn nílọrin. ayé àtàfẹ́ kà yìí ẹ rí o àti wọ́n tó gba five million àti wọn tó gbówó pamọ́ àti wọn tó bá a sí ààrẹ àti wọn tó wọlé gbogbo wọn parí gbogbo jọ méjì. bẹ́ẹ̀ ni wọ́n mi ò ní ilé èdè tí fi pa yìí torí pé mo ò lè yàn wá jẹ́ ilẹ̀ Yorùbá kájákẹ́ táwọn ìgbà náà pé ẹ̀sìn ni àṣẹ̀ṣẹ̀ fẹ́ẹ̀kù èrè. Ẹ bá máa ṣe báyìí, ẹ̀yin ọwọ́ ni ẹgúsí gbogbo ohun tó lórí nípa ju gbẹ̀ngà. Àtìlẹ́jẹ̀ àtúntò padà tó ní látò bí lọ. Omi ìlú Mọ́ndé. Ó tó dijọ́ méje. Òkú tó bá wò wá. Ikú kọ̀ọ̀kan. Ikú kọ̀ọ̀kan. Ṣé ti gbọ́ bẹ́ẹ̀? Ikú kó pa wọ́n gbogbo àwọn tó ṣe ẹ wá wò ó ẹ wo àwọn èèyàn bọ́n ṣe jáde ní ìlú Ògbómọ̀ṣọ́ ikú ti dé ìwọ tó báyìí sọ wípé irọ́ ni ṣó ti rí àwọn èèyàn bọ́n ṣe lọ bí omi no be side play ọ̀rọ̀ eré kan I no dey here to dey look for eh, bí wá sí ni cheering, eh, ni eh, competition àwọn ikú ń rún jáde ẹ kó ń rún lọ. ẹ ló ẹ kálé ọmọ wa lórí live ẹ wà lórí live show mi mọ́ mo pè yín lánàá ni. bẹ́ẹ̀ ni ẹ pè mí padà ẹ má bínú ẹ pè mí padà kẹ má lọ sọ̀kọ tí kò yẹ kẹ lórí show. ṣẹ́tìrì báwo èèyàn ṣe lọ ṣẹ́tìrì báwo èèyàn ṣe lọ rẹ́rẹ́rẹ́rẹ́rẹ́rẹ́rẹ́ ṣẹ́tìrì. Ó kàṣẹ. Ó kàṣẹ. Àlàkùmọ̀. Yàrá àlàkà. Yàrá àlàkà.

lọ campaign fún lọ campaign fún kíkú ikú wà lẹ́yìn ilé òun campaign fẹ́yàn tí ò rí ẹ àwọn tí fúlàní ti pa Tinubu gan sọ wípé bó lẹ ti rí fúlàní tó pa wọn irọ́ ni because kòkó iye ẹ̀mí tó bá lè gbà nílẹ̀ Yorùbá kò pa ayé Tinubu tẹ̀yìn pariwo kiri yẹn kóun ṣáà ti débi tó ń lọ ni ó ti ní lifetime ambition ni it's not going there because of you dẹ Tinubu ẹ kàn pariwo ẹ̀mí ló kàn bẹ́ẹ̀ ni pé òkòlù ló pọ̀ jù yín tẹ́ ẹ̀ fàtẹ́lẹsẹ̀ ronú àti wípé tí Tinubu bá débẹ̀ á stọọpù tẹrọrìsì kò ní sí banditry mọ́ kò ní sí nǹkan kan ẹ dẹ sọ bẹ́ẹ̀ ni wípé Tinubu kò ṣe the same Tinubu everybody mọ ni tá mọ capable tá mọ nǹkan tí Tinubu wà fún tí ò ràn yẹ anybody tí ẹ̀mí èèyàn ọmọ Yorùbá gan òkùnkùn òjọ lójú tí ò rí ilẹ̀ Yorùbá bí ẹni àwọn èèyàn kò rí wa bí èèyàn náà Tinubu ò kí ẹ̀ nípa ipò Yorùbá the same Tinubu tá lọ sí nọ́ọ̀tì tá bow down fún èèyàn tó jù lọ ní ní nọ́ọ̀tì torí lifetime ambition tó máa délẹ̀ Yorùbá tá gàbálẹ̀ wa lórí báyìí bẹ́ẹ̀ ni wípé òun ló ń bọ́ gbogbo wa èèyàn mélòó ni ẹ bá mi bèrè lọ́wọ́ èèyàn mélòó ni Tinubu bọ́ èèyàn mélòó ni Tinubu lè bọ́ nílẹ̀ Yorùbá tó bá fẹ́ tó bá fẹ́ bọ́ ọmọ Yorùbá tó jẹ́ kó fẹ́ ṣe kó sọ wípé lótìtọ́ èèyàn rẹ ni ẹ àní kí Tinubu bọ́ síta kó ṣèrègùn fúnlẹ̀ Yorùbá sẹ́ẹ̀ ṣùgbọ́n ìwọ tó bá ń kàmpé fún Tinubu tó bá ti sọ fún àbí ìwọ fúnra lára ẹ fi ẹnu ara ẹ sọ wípé Tinubu o nǹkan báyìí ló gbé ṣe sí ilẹ̀ Yorùbá mi sọ máma sọ fún mi pé Tinubu tán lẹ́kọ̀ọ́ tó mega city mega slum lẹ́kọ̀ọ́ kò sí kankan lẹ́kọ̀ọ́ ebi pa wọ́n ìyà ń jẹ wọ́n Èkó ni terrorist yẹn ti pọ̀ jù nǹkan burúkú burúkú inú ayé inú Lagos state ni ṣé the same Lagos state ti Tinubu race àwọn political assassin thug tó jẹ́ wípé àtiwá àtẹ̀mí a lè ṣe bó ṣe wù wá tó o bá ti fi tiwọn ṣe wọ́n á pa ẹ́ dànù ni tó jẹ́ wípé àwọn tọ́ọ̀gì ẹ̀ àwọn tó gírí Tinubu àwọn ni wọ́n fọwọ́ lálẹ̀ tó bá wù wọ́n tó bá ní ilé lókàn tó fẹ́ gbà lẹ́nu wọn bí pẹ́tàlá ìyá ẹ̀ wọ́n á gbà ní tó bómi á bómi ṣàn ẹ́ lọ́wọ́ because wọ́n ní Tinubu nígbẹ̀jọ́ adẹ ń wí à ń wí à ń sọ ẹ̀jẹ̀ ká fẹ́ dẹ̀ pariwo Tinubu bẹ ní pé àmọ́ Tinubu ṣé Tinubu eléyìí tó ṣẹ̀ṣẹ̀ fẹ́ bí àbẹ́lẹ̀ tó ti lulẹ̀ yìí ọ̀rọ̀ Tinubu ò pààyè ti tèmi and at the same time me hate Tinubu why should I hate on him I have never in my life set my eyes on him and I don't care kò sì jẹ́ dandan èyí tó kan èmi òun ní kí ilẹ̀ bàbá mi kó má di ti ẹrú ẹ kó má di ilẹ̀ onílẹ̀ kí àwọn ìran mi kó má di ẹrú ní ilẹ̀ ibòmíràn ìyẹn ló kan èmi torí bí Tinubu bó débẹ̀ kò sí nǹkan tí mo mọ̀ tó fẹ́ rí ṣe kò láìkí yorùbá kò sí ìkọ̀kan tó ń bọ̀ wá ṣe fúnlẹ̀ yorùbá kò lè stop banditry ìgbà jonathan kò rí jonathan ò rí ìkọ̀ṣe wọ́n frustrate ayé ẹ̀ ni buhari wà ń bẹ̀ ó tún wọ́ọ̀sì ju tìgbà ti jonathan so tí tinubu bá wà ń bẹ̀ wọ́n á kúkú take over ni and that is what you are campaigning for ìwọ tó bá ti bọ́ sí ìtàtà bá ti rẹ́ni bọ́dì tó bá ti campaign fún tinubu kẹ́ support tinubu ó ń sọ fún yín kó support ikú tó fẹ́ wá pa ẹ́ mọ́lé ikú tó fẹ́ gbọmọ lójú ọlọ́wọ́ ọlọ́mọ tọ́lọ́mọ ògbúdọ̀ dé pété ṣé orí gbogbo àwọn political assassin ti Tinubu rẹ̀ sì sí ilẹ̀ Yorùbá ilẹ̀ Yorùbá ló mọ̀ àwọn MC gbogbo yín àtàwọn tẹ́ tẹ́ ìgbójú jáde gbogbo yín ta Mutat nílé ìdárúkọ sí gbogbo àwọn Jídé Sanwó-Olú gbogbo àwọn bàbá mọ́sù gbogbo wọn pátápátá tẹ̀ kàn ń rò pé kinní kan gbogbo àwọn eh, ọba níkòrò gbogbo wọn pátápátá ilẹ̀ yorùbá náà ti lè máa ṣe bẹ́ẹ̀ nípọ́n lórí mẹ́fà kò sí bàbá lákú bàbá wọn tán bí ire kó dé nọ́ọ̀tì kó lórí òǹgàjọrùn ọ̀nà wọn máa fọwọ́ síbi tọ́wọ́ gbé ni wọ́n máa ṣe sọ́ọ̀gọ́ sọ́ọ̀gọ́ bí àgùntàn báyìí ni. ṣètìmá tó jẹ́ ìkan lára àwọn ọ̀ríjínà àwọn tó ń sponsor tẹ́rọ́rìsì tó ń pa yín nísìn òun ni nọ́dánà ń gbé dìde tí wọ́n ní kó ṣe second running mate fún Tinubu because Ṣètìmá ló ń padà bọ̀ wá become your president ó dẹ̀ pé gbogbo nǹkan tá à ń sọ kò tí ì wọ̀ ẹ́ létí wípé ẹ tì í débẹ̀ ẹ má jẹ́ ká dìde nísìnyí ká sọ pé à ń lọ ẹ̀yin ẹ tì í kí wọ́n gbé Tinubu síbẹ̀ mo kàn mọ̀ ni tó bá débẹ̀ ó lò kò lò rárá nínú ayé wa láì kò lè lójú wọn yìí à tó bá jẹ́ ó lo wọn yìí ẹ̀ Ṣètìmá ló ń padà bọ̀ the same thing tó ṣẹlẹ̀ sí ìgbà ayé Yar'Adua àti Jonathan ṣé o mọ̀ pé Yar'Adua ẹ̀mí ẹ̀ pin lójú ọ̀nà Jonathan second running mate vice president automatically òun ló máa step in á kọ́kọ́ ṣe títí ẹ̀ á ṣẹ̀ṣẹ̀ wá ṣe títí ẹ̀ tó jẹ́ sí wípé àwọn pípù iná máa máa rúùlù yín lọ by the time tí Shettima bá become tó ń sponsor àwọn terrorists the same Shettima àwọn ẹnùfẹ́ president Buhari gbogbo wọn tí wọ́n ń ràgàbo àwọn tẹ́rọ́rìsì tó bá mú wọn tí wọn gbúdọ̀ ẹsẹ̀kúùtì wọn tí wọn gbúdọ̀ pẹ́sẹ̀kúùtì wọn tó jẹ́ pé ìwọ tó jẹ́ victim ló tún máa jìṣà they are the one tó máa take over to máa máa control Nigeria Shettima will become the next president ní ìgbà tí olórí sponsora àwọn terrorists bá ti become president kí ló ròyìn pé ó become official kí ló ròyìn pé ó máa ṣẹlẹ̀ sí ẹ bóyá o ò gbọ́ gbogbo nǹkan tó ń ní north everything wọ́n ti fẹ́ finish ti north tán Abuja lè ní pé ò tí ì pé wọ́n ti shut down many many schools asorok ìmúfọrọ ẹjẹ ṣọsọ fẹ pé asorok ni Buhari wà àwọn wo lóore pé ní gbé ní asorok gan àwọn gangan náà ni asorok wọn kàn fẹ́ ànáàsì ìjọ tó fẹ́ kí gbogbo yín mọ̀ wípé àwọn náà ti wà ń bẹ̀ tipẹ́tipẹ́ ni àníjọ tó bá ti make announcement yẹn ìjọ yẹn náà take over all Nigeria ṣẹ̀rá àwọn Biafra àwọn ti rẹ́dì ojú fún ojú ni wọ́n ẹ̀jẹ̀ fún ẹ̀jẹ̀ ni wọ́n wọ́n á jọ máa gbógun tira wọn ni ẹ̀yin Yorùbá ẹ̀yin lẹ́ máa máa ṣe you know you know you know àkàwé ìwé àkàjù ẹ máa ríra yín bẹ nípa ẹjẹ mọ nǹkan kan ẹjà mọ nǹkan kan you ẹ ní nǹkan kan ẹjà mọ nǹkan kan ẹ wọ ẹtì ẹ wọ ẹni yín ò wọ ti fẹjà ẹ̀yin tí wọ́n fẹ́ láwùjọ tẹ́ fẹ́ kọrin wọ́n fẹ́ sun yín jẹ tẹ́lẹ̀tẹ́lẹ̀ tó wá ń fi kó para tẹ́ ẹ bá lọ ṣe mistake ọmọ Yorùbá tẹ́ ẹ dìbò fún Tinubu Ṣètìmá ló máa rúùlù yín kò ń ṣe Tinubu tẹ́ ẹ mọ̀ wípé ẹ̀yin gangan lẹ gbógun wá jára yín à ń sọ nísìnyìí ẹ sọ wípé ẹnu rùn ẹni pé àwọn ọmọ Yíbò wọ́n sọpọtì Obi kí ló kàn mí pẹ̀lú òbí mi ì mọ òbí rí ìsìn ni mo fẹ́ mọ̀ àtìkù ṣé mo màtìkù rí ni the same ọ̀pọ̀lọpọ̀ ẹ̀yin ọmọ yorùbá tí ẹ̀ ń support àtìkù àtìkù ìjọ wo ló ti gbé nàìjíríà last èèyàn tó fẹ́ become president ẹ àtìkù ń gbé ní ìlú onílù níbi tí ìfọ̀kànbalẹ̀ wà iná wà twenty four seven security tight wà everything téèyàn ní tí gbogbo wa ìta wà nílùú onílù tá à ń enjoy tá a rí ilé ayé wa ẹ̀yin ò rí àtìkù ń rí ìyàwó president yín presently dubai yẹn ló sá lọ sí bóyá ò tí ì gbọ́ wípé president buhari àwọn ọmọ nàìjíríà sí lára àwọn tó wà ní dubai wọ́n sọ wọ́n pèsè orí show wa lánàá wọ́n ní dubai wá síbẹ̀ àwọn president àwọn èèyàn wọn gọ́ọ̀mẹ̀ntì wọ́n dẹ̀ sọ fún wípé àwọn ọmọ ẹ̀ wà níbí tó ṣe gbákan tó ṣàkóso sọ pé òun ò ní àwọn ọmọ nǹkan tó wà bẹ̀ torí adley ló fi máa rí àwọn ìran bòròrò tó ń bọ̀ lábúrò lọ́wọ́ sùn Igbo àti àwọn Yorùbá ni ẹ̀yin South nìkan lè máa ń sọ káàkiri àwa la máa ń sá káàkiri abroad and that is has been their number one project tí wọ́n execute láti fi Nàìjíríà ní wa lára kí ọ̀pọ̀lọpọ̀ wa ká sádànù ká àbádàn country yẹn. Ẹ̀yin tẹ́ bá wà lé they are coming to execute the second to the last one now and that is tó bá ti capture yín tán wọ́n á pa àwọn tó pọ̀ gan ni àwọn tó kù wọ́n á ta ọ̀pọ̀lọpọ̀ dànù àwọn tó kù wọ́n capture yín ilẹ̀ yorùbá wọ́n lè má pè nílẹ̀ yorùbá ẹ̀mí àlẹ́ máa jẹ wọ́n á eradicate tó ń jẹ́ ọba nílẹ̀ yorùbá àwọn náà máa jẹ ọba wọ́n sì máa pè ní ẹ̀mí àwọn ò ní pè ní ọba torí wọn kì í ṣe yorùbá èdè wọn lẹ́ ó máa sọ iṣẹ́ wọn lẹ́ ó máa ṣe ah, kò wá ní sí ẹnikẹ́ni tó máa dìde fún yín nígbà yẹn o ìpè kan wá pariwo ìpè ẹ̀yà yìí pọ̀ ká ẹ ṣe kíní kan mọ̀jẹ̀ kúkú wọ́n lẹ́kẹ̀ẹ́ ní yorùbá mo ẹrú ló pọ̀ jù nínú àwọn ọmọ Yorùbá tó wà ní Nàìjíríà fún ìwà bí ẹrú kọ́ máa wà lẹ́yìn kọ́ máa sin irú méètì wọn kọ́ máa ṣerú lábẹ́ ọmọ ọ̀dọ̀ ọmọ tán lè yà mọ́gbẹ́ kọ́ máa ṣerú lábẹ́ torí àti mu omi. bọ̀ wípé kí wọ́n jà fúnra lára wọn káwọn náà kan jẹ orí àpẹ́sìn orí adé tí gbogbo wa gbé wáyé ká live like a normal ọmọ aládé no because you know why láti inú oyún wá ni wọ́n ti yan ìpín ẹrú àwọn òwálé ayé wá ṣe rere wọn òwálé ayé wá ní ipa àwọn sì wọ́n wáyé ni irú àwọn wọ̀nyí wọ́n máa bá wọ́n máa bá ìrìnàjò yìí lọ ìwọ tó o bá wá sí wọn wálé ayé tó o mọ̀ wípé baba ńlá baba bá ẹ ìyá ńlá ìyá ẹ láti jẹ́ tó ti wà tó ti jẹ́ Yorùbá náà ayé kó tó kan ìwọ ìyà nínú ìyà lórí ìyà ní Nàìjíríà fi ń jẹ wọ́n tó o mọ̀ wípé ilẹ̀ Yorùbá atọ́nà Ọlọ́run dá wa pé ẹ wá wo product ọmọ Yorùbá ẹ wo athletics tí wọ́n ṣe ní ẹnu ọjọ́ mẹ́ta yẹn lọ wo iye àwọn ọmọ Yorùbá tí wọ́n gba gold medal tó ń gba gold medal despite the fact pé Nigeria government kọ́ ló sponsor wọn débi tí wọ́n dé yìí tí Nàìjíríà ń gboríyìn ẹ̀ lẹ́nu tá a bá gba yorùbá land ṣáwa kọ́ la máa ma gboríyìn nǹkan wa ṣáàkì fẹ́ imagine nǹkan tí yorùbá nation ta ti ní plan fún àwọn yúùtù ni gbogbo yín pátápátá kan ṣe gbogbo èèyàn ló ní orí pé ká lọ kàwé àwọn kan wà tó jẹ́ pé wọn ọ̀rẹ́dí àti kàwé bọ̀ in practical pé kí wọ́n lọ lẹ́nìkan yàrá nǹkan tí òyìnbó ilẹ̀ òyìnbó fi prosper nìyẹn òyìnbó ò kì í fọ́ọ̀sì ènìyàn lọ kàwé tó bá ti mọ̀ nǹkan tó mọ̀ ọ́kà tó lè read tó lè ṣe oríṣiríṣi ibi tó bá gòdù sí wọ́n ti discover láti kékeré láti kindergarten wọ́n á bẹ̀rẹ̀ sí ní support ẹ lọ wọ́n á make kíní yẹn gbogbo ìrànlọ́wọ́ tó bá fẹ́ wọ́n á fi fún ẹ you become somebody in life and then àwọn á máa wà proud of you this is the kind of ìgbésí ayé ta ní fún ilẹ̀ yorùbá tá a bá gba yorùbá nation ẹ̀yin yúùtù wa tó ti ba ayé yín jẹ́ tí àwọn politician kò ba ayé yín jẹ́ tó jẹ́ pé àwọn lẹ́yìn náà wá ń sìn lẹ́nìí tẹ́ ń bá tẹ́ ń ba àwọn èèyàn jẹ́ tẹ́ ń tẹ́ ń ṣépè fún irú wa yìí torí àwọn tó ba ayé yín jẹ́ torí wọ́n ti ra yín níyè yíyè yín ti ra ẹwà nínú òkùnkùn pàpà ń parẹ́ olóhùn pajá ṣebẹ́yìn lẹ̀ ń jìyà ẹ̀yin lẹ̀ ń kó dín ṣebẹ́yìn lẹ̀ lọ ń kó sódò ṣebẹ́yìn lẹ̀ lè fẹ́yàwó mẹ́yìn lẹ̀ láyé ẹ̀yin lẹ̀ ti wà frustrated continue to praise them máa pariwo kó bó síta kó máa jókòó lẹ́yìn lókun wàá mọ̀ bóyá ṣèyí Tinubu yúùtù mélòó ló ti ẹ̀pù nínú yín owó burúkú wà lọ́wọ́ ṣèyí Tinubu ọmọ Tinubu Afọláṣadé Ìyálọ́jà ọmọ Tinubu owó run sí ọwọ́ ẹ̀ burúkú owó wà lọ́wọ́ ẹ̀ ẹ̀yin yúùtù mélòó ló ti ẹ̀pù abiyín ni àwọn ọba ilẹ̀ Yorùbá hospital gbogbo àwọn ọba pátá ẹ tẹ̀ já sọ ọ̀rọ̀ àwọn a list ọba a list ọba mélòó lẹ ti rí tó gbónu gbóyà tó gbójú tí ò ń ṣe torí àtijẹ tó ń ṣe kùrùkẹrẹ lábẹ́ àwọn fúlàní ló lanu tó bọ́ síta ní àsìkò tí wọ́n mọ̀ pé ikú wà tó ti dé tó ń pa everybody èwo lẹ ti rí nu wọn tó bọ́ síta tó sọ̀rọ̀ fún yín gẹ́gẹ́ bí ọmọ Yorùbá yes ẹ̀yin lẹ máa máa pèsè wọn kábíyèsí wọn ń gbọ́ bá kábíyèsí kábíyèsí tí òkò kíkú pa ẹkú torí pé ó fẹ́ wá gold kábíyèsí tí ò mọ̀ bóyá kó ṣọ́kú tìrantìran torí pé ó fẹ́ gun ó fẹ́ ra private jet títí ẹ̀tọ́ fi ń tákà kábíyèsí tó jẹ́ wípé ayé tara wọn nìkan ni wọ́n mọ̀ tán láwọn ba lórí yín tí wọn ò rí ti yín rò ẹ̀yin òpònú ayíradà tó yẹ ká ẹ sọnù ká ẹ tó sọnù ká ẹ gbé ọ̀bọ wọ̀gbẹ́ kó tó gbé yín wọ̀gbẹ́ ẹ̀yin ẹni tó jẹ́ wípé ẹ yẹ ká ya sí gbòòrò ayé ká ẹ lójú ká yọ lójú wọn ká ti bọ̀ padà kí wọ́n ní kí ló dé ká ní yẹ́sì àsìkò ti tó ẹ fẹ́ bèrè kú tó pa bàbá ńlá bàbá yín mo ní kẹ́ kọ́kọ́ gbé kó àwọn àgbàgbà ilẹ̀ Yorùbá lójú àtàwọn ọba kẹ́ ẹ jẹ́ ká pariwo síta kẹ́ ẹ fi wọ́n dá àrà tó bá wù yín tó ráwọn gan dúró dè yín kẹ́ wá dá àrà kí ló wá lé yín sáṣọ ọṣọògùn sí yín ni ṣé àwọn ọba ilẹ̀ Yorùbá àwọn gọ́fúnà ilẹ̀ Yorùbá àwọn sínétọ̀ mínísítà ṣáwọn náà tún ṣoògùn tán ra yín yé nítorí ọ̀rọ̀ yóò yé mi mọ́ ṣé ẹ lè ti bí pẹlẹbẹkẹ mọ́ọ̀lẹ̀ jẹ ni ẹ̀yin yúùtù ẹ̀yin mẹ̀kúnnù ẹ wá lọ fi ara yín wé àwọn olówó torí pé à ń sọ wípé ikú dé wọ́n dẹ̀ ń pa yín báyìí ó dẹ̀ ń bọ̀ lọ́nà wọ́n fẹ́ wá capture yín báyìí sí àwọn olówó tó ní second plan tó ní private jet ọ̀pọ̀lọpọ̀ wọn ní tẹ́ẹ̀mù kan ní wọn etí ò ní private jet wọn ní ajálé wọn ó ní visa tó bá gbọ́ hélé ní wọ́n ti lọ ìwọ rẹ̀ ò léyàn sí kútọ́nù lẹ́lẹ́bẹ̀ yìí ìwọ wá ń jókòó ń rìn láti òun hùwà bẹ́ni wípé òun fi ra ẹwé àwọn yẹn ẹ̀yin yúùtù everybody ń sọ including àwọn politician wọ́n ń sọ with parable wípé ẹ̀yin lẹ lásìkò yìí the power is in your hand ẹ̀yin lẹ máa decide ẹ̀yin yúùtù tó bá jẹ́ wípé ẹ fẹ́ ṣe kí ni ẹ fẹ́ gba ayé yín ẹ fẹ́ ní ayé ẹ fẹ́ rí ayé gbé ẹ fẹ́ jẹ́ ènìyàn ẹ fẹ́ ṣe ẹ fẹ́ fi òpin sí ìran ẹrú tí àwọn òbí yín tẹ jogún lọ́wọ́ àwọn òbí yín tẹ ẹ tó fẹ́ transfer sáwọn ọmọdé ọmọ yín ẹ̀yin yúùtù ni bí nǹkan bá máa yí padà ní nàìjíríà ẹ̀yin yúùtù ni gbogbo nǹkan tó bá fẹ́ ṣẹlẹ̀ dáadáa ní nàìjíríà níta ilẹ̀ takú síbẹ̀ ọwọ́ ẹ̀yin yúùtù ni ṣùgbọ́n ṣe ni láàánú wípé àwọn tó ń dúró kẹ wá béèrè kẹ wá fọwọ́ rẹ́ wọn nímú kọ́ máa tọrọ àforíjì lọ́wọ́ yín ẹ̀yin yẹn lẹ tó wá ń ṣe rákàndédé wọn tá a bá wá rí kankan nínú wa tá a wá dìde tá a wá ń gé wọn jẹ ìjẹ́kù jẹ́ nǹkan ìtìjú wípé ẹ̀yin yẹn náà tá à ń dùn yín ẹ̀yin lẹ tó máa gbógun ìjà tiwa tẹ́ máa máa bá wa jà wípé ká fi wọ́n sílẹ̀ nǹkan ti ṣe yín ìgbà yẹn lẹ máa mọ̀ wípé wọ́n sọ̀rọ̀ sí yín nínú ọ̀rọ̀ tẹ̀mí sọ sí yín àti ikú tó ń pa yín ní kankan èwo lẹ fẹ́ bẹ́ẹ̀ èmi ò sí lára blọ́gà tó máa bọ́ síta àbí spíkà all campaigner tó máa máa pẹ́ẹ̀tì yín mo lè pẹ́ẹ̀tì yín díẹ̀ o ìwọ̀nba ni pẹ́ẹ̀tì tèmi mọ èmi ò mọ̀ ṣe torí mo mọ àyẹ̀yìn yorùbá mo jókòó mo sọ́ọ̀dì yín dáadáa ni tí mo bá bẹ̀rẹ̀ sí ní pẹ́ẹ̀tì yín ẹ máa bìlíìfì pé ó ní nǹkan tí mo fẹ́ gbà bẹ́ẹ̀ kí ló kàn mí ìgbà tá pariwo ẹ má lọlé ẹ má lọlé tẹ àwọn tó lọlé tán bá bẹ̀ lọ ṣé mo mọ̀ wọ́n rí ni ní ìsìn mọ̀ wọ́n náà nìyẹn wọ́n kú dànù wọ́n kò kú wọ́n kò wéètì dànù ni ṣé nǹkan tó fẹ́ gbọ́ ìyá ẹni rẹ lọ wọ́n ti ń fún wọn náà látàná ìlú Mr Owólabí bẹ́ẹ̀ wọ́n ti ń fún wọn látàná ẹmójì lẹ́fẹ́ wọ́n ti ń fún wọn lẹ́mójì ẹ fẹ́ kí wọ́n bọ́ síta àbí gbogbo àwọn ọmọ Ọ̀yọ́ iye Ògbómọ̀ṣọ́ wọ́n ti bọ́ síta ń sè wọ́n ti ń pariwo àbí ṣé wọ́n pariwo ni wọ́n sọ̀rọ̀ ṣùgbọ́n lẹ́yìn ikú ẹ̀ ni kò sì ra ẹ̀mí ẹ̀ padà ó ti bá lọ́ǹtì ẹ̀ nìyẹn ṣé ìwọ náà fẹ́ ṣe the same thing tó bá ní kò ní kàn ẹ́ o olóògùn ẹgbẹ́ tó jẹ owó gún lọ́wọ́ àwọn òbí ẹ̀ jẹ́ kí gbégbé ẹ̀ kó wá lọ gbé ẹ lọ sí Mozambique lọ́dọ̀ àwọn Boko Haram gbogbo ní kú ẹ̀ bá yá kíákíá ó dé pé ẹ̀ tí mọ nǹkan tó wà nílẹ̀ ẹ̀ tí rí nǹkan kan ṣé níbẹ̀ ní tẹ́ǹ tó bá yí ti àwọn bíi stéètì méjì nílẹ̀ Yorùbá kò sẹ́ni máa sọ fún yín kẹ́ stop láti campaign wàá mọ̀ wípé ikú ti dé wàá mọ̀ wípé èmi gangan kọ́ ni problem yín wàá mọ̀ wípé Yorùbá Nation Movement a kì í ṣe ọlọ́ta ilẹ̀ Yorùbá àwa làwa dìde fún ìran wa láti dìde láti jagun fún ìran wa láti mú wa dìde pé yẹsẹ ọmọ ọmọ aládé ni wa ìran bàbá mi mo máa jẹ́ the last person on earth tí mo máa jẹ́ kí ogun wọ ilẹ̀ Yorùbá tí mo máa jẹ́ kí àwọn ìran mi kó di ẹrú ní ìlàkùkọ tí mo máa jẹ́ kí wọ́n kó yín mọ́ kí ilẹ̀ yorùbá kí ó máa yọ lálálá no ìdùnnú tèmi ò sí ń bẹ̀ ìwọ tó bá wá jẹ́ ọmọ kan ó sì jẹ́ ká fọwọ́sowọ́pọ̀ tó bá sọ wípé òtí ìrẹ́lẹ̀ àti darapọ̀ mọ́ yorùbá nation mi ìfọ́ọ̀sì ẹ̀ mi ò mọ bí mo ṣe lè bẹ́ẹ̀ fún yẹn ní nǹkan tó máa jẹ́ kó mọ nǹkan tó ṣẹlẹ̀ á jẹ́ kó mọ̀ ṣùgbọ́n lásìkò yìí gẹ́gẹ́ bí ọmọ yorùbá tó jẹ́ jẹ́ ká jọ fọwọ́sowọ́pọ̀ let us protect our land. ó lulẹ̀ tinubu is not the solution for now tinubu is the ticket to your to, to your destruction don't you hear me can't you hear me. Tinubu ò lè bọ́ síta wá ànáàsì yín ni pé kẹ jẹ́ ká stop ó ti ṣò ó lọ́rùn ọwọ́ ṣe bẹ́ẹ̀ rí bó bá wá bọ́ síta nísìnyí tó dúró ṣanṣanṣan tó kó sí kinní tán láwọn di yúùtù ṣebí the same Tinubu yẹn ni gbogbo wa rí tí wọ́n fi ẹ̀gbẹ̀gbẹ̀ gbé ọ̀rọ̀ ilé ìhùn kì í ṣọ̀rọ̀ hatred ọ̀rọ̀ ilé ìhùn ṣọ̀rọ̀ pé Yorùbá nation ló kàn ẹ mọ̀ ẹ̀yin Yorùbá ẹ ti ń bá wọn jàjà tribe a ò jàjà tribe ni wọ́n tó bá ti ń jàjà tribe tó ń torí òtítọ́ tó ń wọgbó lọ ló máa sọ wípé ẹ̀yin ló kàn ọmọ àlè yorùbá òun ló máa lọ máa sọ̀pọ̀tì kínní kan àwọn tó jọmọ yorùbá tán lọ ń sọ̀pọ̀tì àtìkù tí wọ́n ń sọ̀pọ̀tì òbí ẹ wọ́n kú àdánù wọ́n kú òfò wọ́n kú ìyà wọ́n kú òfò wọ́n kú ìyà oríjìnà ọmọ àlè ni wọ́n lọ́dọ̀ tí tèmi yẹ ẹ́sẹ̀ ẹni ọmọ yorùbá tó bá jọmọ yorùbá ní wákàtí tó ní òbí àtàtìkù ló ń campaign fún jẹ okú òfò okú ìyà torí àtijọ́ tí gbogbo wàhálà ti ń ṣẹlẹ̀ àtìkù kí ló ti ṣe nínú ọ̀rọ̀ ilẹ̀ yorùbá kí ni òbí ti ṣe ẹ jẹ́ kí ọmọ yíbò kí wọ́n dìde fún ọmọ yíbò ẹ jẹ́ ká wúsá fúlàní kí wọ́n dìde fún èèyàn wọn náà tinubu ní ilẹ̀ yorùbá ó lè máa ìsẹ́tì pé gbogbo ọmọ ilẹ̀ yorùbá ló máa dìde fún ẹ ṣé ìwọ wu ìwà tí gbogbo ọmọ yorùbá máa fi dìde fún ẹni àbí ẹ̀yin tẹ̀ ń kàǹpé fún tẹ̀ ń gbé ọmọ yorùbá lépè sórí yín ti dorí kodò ni mo ní kí ni Tinubu gbèsè sílẹ̀ Yorùbá tọmọ Yorùbá ẹ̀ join tẹ́ ṣe bìlífì pé gbogbo ọmọ Yorùbá ló ní láti dìde fún àwa ọ̀pọ̀lọpọ̀ wa kò ní pẹ̀lú ọ̀bọ̀ jáwùrà bíi tiyín torí pé láǹkúrí bóyá ìwọ tó jẹ́ wípé wọ́n fún ọkọ tiẹ̀ wọ́n ṣẹ̀ṣẹ̀ fún ní póòsì níbì kan ní constituency yín ìwọ náà wà lára àwọn tó ní láti sin Tinubu kú tó ní láti gbókú fún Tinubu torí wípé nǹkan tó fẹ́ torí ẹ̀ tó torí ẹ̀ ń ṣe ó ti ń tẹ̀ lọ́wọ́ wọ́n ti fọ́pọ̀ ẹni póòsì bóyá ìyàwó ẹ ni bóyá ìwọ náà ni tó ti bìlíìfì pé tó bá ti yé bẹ́ẹ̀ wọ́n ti promise ẹ èèyàn mélòó nù yín náà wá promise ẹ sọnù yorùbá ti yín ti bá yín kí wọ́n máa fún yín ní nǹkan kékeré kan náà máa tọrọ yẹn ó ti dùn mọ́ ọ̀pọ̀lọpọ̀ yín ju wípé ká kọ́ yín bí wọ́n ṣe ń pẹja kán máa ká lọ máa pa ẹja ká máa mú wá ká yọ egungun nú ẹ̀ ká yọ sókè ká mú gbogbo ẹja tó wà lára egungun ká la ká wá mú kìkìdá egungun ká jù sí yín kẹ wá ẹ máa wá bẹ́ mọ́ egungun yẹn ẹ máa ṣe bí wèrè báyìí hàn mọ́ egungun lásán tí ò sí nǹkan kan lára ẹ̀sìn tẹ bá dẹ̀ ti jẹ́ inú yín máa dùn ẹ wá yọ tùpìkì ẹ wá máa ta yín ìgbà tí wọ́n tó jẹ egungun tí ò ní nǹkan lára tó ń ta eyín àwa ta wá jẹjà ara egungun kí ni ká ta hmm? ẹ tí mọ nǹkan tó ṣe yín ẹ fẹ́ la ó hmm? bá wù yẹn ṣí ẹ ṣó mo bá wùn yẹn má ṣe ẹ̀ ṣó wo sá tèmi náà o àrùn mi mà mọ́ òwe ẹni bá létí kò gbá o òwe tó ní àsìkò yìí o èmi ń fẹ́ eléyìí ṣe lọ o ẹni bá ní kí n má padà dé wá kí n wá bá òun kí wọ́n ní mi ní bá ìwọ̀n bá ní kó sáré dára mọ́ o torí pé èmi dúró tán fún ilẹ̀ mi ọmọ ilẹ̀ Yorùbá ni mí ṣùgbọ́n tẹ́ bá ti wá sọ wípé dandan kí wọ́n gba ilẹ̀ yorùbá tó bá ti gba ilẹ̀ yorùbá ọ̀pọ̀lọpọ̀ wọ́gun lọ́gọ̀ wa ta wà lábúròdì láàrin jọmọ yorùbá mọ́ torí wípé èmi kì í ṣe ẹrú by that time wọ́n ti capture yín ẹ ti di ẹrú èmi ò sì ń ṣe ẹrú orílẹ̀ mi jẹ́ and you will not be expecting me kẹ́mi wá máa claim ìlú ẹrú láyé àwọn tó dé nínú rò náà lótìtọ́ ẹ máa rí gbogbo wọn ní oníkálukú ara máa claim country ibi tá a bá wà because mi rẹ pọ́ ọmọ olóríire kan wà á wá ní ìlú ẹrú tó ti capture yín tẹ́ ti ń ṣe bíi tẹ́ lọ́ọ́ darun tọ́mọ yín darun ẹ̀yin tẹ́ tẹ́ mọye ìlà tó wọ́pọ nílẹ̀ Yorùbá tẹ́ lè fi rán ọmọ lọ sí kó lè ní ètò ẹ̀kọ́ tó yè kóró àìmọye yín lẹ́ san one million per term torí ẹ fẹ́ kí ọmọ yín ní the best education kó tayọ láàrin ẹgbẹ́ this is what we believe in Yorùbá land ṣùgbọ́n nígbà tó yẹ pé gbogbo ìnáwó ta iná yẹn kò padà jọ yín lójúmọ́ ẹ fẹ́ kí àwọn ọmọ yẹn kọ́ wá gbà wọ́n lọ́wọ́ yín kọ́ tà wọ́n dànù kí ìyá gba bí kí bàbá gba bí kí ìyá gba bẹ̀ yẹn kí gbogbo yín kẹ fọ́dà gbé kẹ má ríra yín mọ́ tí jésù àfidé kò sí wàhálà tó bá ti wá ṣẹlẹ̀ àwa kì í ṣe yorùbá mọ́ ẹ máa ṣerú lọ torí mo mọ̀ pé ilẹ̀ yorùbá wọn ní máa pè nílẹ̀ yorùbá mọ́ wọn kàn rọra wá orúkọ ọkàn láàrin orúkọ wọn wọn á dẹ̀ sọ ilẹ̀ yorùbá bẹ́ẹ̀ gbogbo yín tẹ̀ ń jọmọ orúkọ yorùbá wọn á sì fún yín lórúkọ fúlàní ẹ̀yin tẹ́ láìkí pàtí ní ti yín bàbá yín ẹ tí gbọ́ nípa isba àwọn máa ń ti búkà kantin tó ti ń ta ọtí wọ́n máa ń tì í pàní wọn ò gbà láti mu ọtí ṣé mo pẹ́yìn yorùbá lẹ lè mọtí kú ẹ mu ṣíọ̀ nínú ọtí ẹ lè mọtí kú ẹ̀yin lẹ mọtí jù nílẹ̀ nàìjíríà ẹ̀yin yorùbá go and check it ẹ̀yin lẹ consume alcohol jù gbogbo alcohol yẹn kò ní sí àyè ẹ̀ mu àwọn kì í mu bẹ́ẹ̀ o bẹ́ẹ̀ ṣe wá máa ṣe patí tẹ́ máa ṣe yàlá tẹ́ máa ṣe yòlò àtàwọn olórin tá à ń pè ń sè tó yẹ kán fi sínú orin pé ogun ti jẹ ọmọ Yorùbá ẹ súnmọ́ bí ẹ dìde ká ẹ jẹ́ ká jọ fọwọ́sowọ́pọ̀ ká gbalẹ̀ bàbá wa tá a bá ti ẹ̀ ń jà anything tó bá ṣẹlẹ̀ ká gbé tì sẹ́gbẹ̀ẹ́ kan ká fèsì reality àwọn náà dákẹ́bẹ̀ ni pé kò kò mọ́. kò sí wàhálà ó máa ṣojú gbogbo yín èmi padà bọ̀ wá jèrè ọ̀rọ̀ lára yín Èkìtì ọmọ èkìtì ni mí o èmi ti ṣe wọn bá tèmi tó bá wù yẹn gbọ́ tó bá wù yẹn má gbọ́ Lagos State gbogbo yín àti sọ gbogbo ẹ̀ ó kù sọ́wọ́ yín àbí kò yẹ yín bẹ́ẹ̀ yẹn ṣùgbọ́n o tó bá dúró jù báyìí lọ wà á ikọ́ tó ṣe fún Mr Owólabí nísìnyí lẹ́yìn ẹ̀ wọ́n á ṣe fún ẹ kọ́ má bàa ṣe fún ẹ ó jẹ́ tètè pariwo bẹnu ariwo kò protect ara ẹni kó máa pa instead of kó máa pariwo dìbò fún Tinubu Tinubu ti síkì seriously kò wà healthy tó bá dúró tá erí pọ́ dúró pé ó sọ̀rọ̀ owó ti run síbẹ̀ how long ló lè dúró láti sọ̀rọ̀ yẹn nǹkan ti ṣẹlẹ̀ ẹ lè fẹ́ lọ sí ẹ̀yin ọmọ Yorùbá kan mò ń gbọ́ yín wọ́n lè short Abuja down the same Abuja tí Buhari ní pé kí wọ́n short kan short gbogbo school tó wà ń bẹ̀ kan short ẹ̀ down the same Abuja kan discover ní ẹnu ọjọ́ mẹ́ta yìí ní opposite àwọn sójà eh, army barrack tó discover hmm, terrorist den ṣé àwọn sójà tó wà ní opposite yẹn wá láwọn òmò kankan bẹ́ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ army barrack tẹ rí nàìjíríà terrorist ló wà bẹ́ẹ̀ wọ́n the same abuja yẹn náà ni o the same abuja tó fi àtàkì kọ́ńkọ́ eh, eh, eh, oríṣiríṣi ibẹ̀ lẹ́yìn ń lọ ẹ̀yin ọmọ yorùbá lẹ fẹ́ lọ ẹ kúrò nílẹ̀ yorùbá ẹ wá lọ sí abuja yẹn ẹ fẹ́ lọ ṣọ́ọ̀tì abuja dán ó dàbọ̀ ẹ lọ ṣọ́ọ̀tì ẹ̀ dán báyìí báyìí o àwa máa wà ń bí a máa bá yín gbé jáde o ẹ pẹ̀lẹ́ o èèyàn hmm. tẹ bá dọ̀run ìwà ọwọ́ yín ó kù sí ìwà ọwọ́ yín o bẹ́ẹ̀ máa bọ́ lọ́rùn lé bẹ́ẹ̀ bá ní bá ń lé ṣùgbọ́n mo kàn mọ̀ ní wípé bó o bá mórí lo lè má mórí bọ́ o má má bá wọn tẹ̀lé wọn lọ sọ pé o fẹ́ lọ ṣọ́ọ̀tì Àbújá dáhùn torí Tinubu kí ló kan Tinubu kàn ẹ́ ṣé Tinubu lòun mọ̀ ìyá ẹ̀ ni Tinubu sọ wípé àwọn Fúlàní kan ló ń pààyàn torí Tinubu yẹn ni wọ́n ṣe fẹ́ lọ sàn mí tí ẹnu o ò jẹ́ kí ṣèyí ọmọ ẹ̀ kó kú líìdì kó wà ń bẹ̀ kó hun kí Rẹ̀mí tẹ̀lé Àbújá ń bẹ̀ ni Rẹ̀mí ń gbé ó ti wà lára àwọn tó fún ní ten thousand naira àbí wọ́n ti promise ìwọ náà pòsì àwọn tó gba àkáǹtì wọn ní tipa ti primary wọ́n padà lulẹ̀ ni àbóògbọ́ wọ́n ṣọ́ọ̀tì ẹnu wọn ni wọ́n ní kó má pariwo síta mọ́ àìmọye àwọn èèyàn tí MC Promise wọn lè sọ síta torí wọn á lọ yí wọn lọ́rùn wọn ṣe eré gan wọn ti ní bí yẹn bá podidi ìlú run o ò lè rí lójú ẹ̀ àwáwí tá a bọ́ síta á lóun òun jayán á ní òun òun géèrà á lóun òun sìgá á lóun òun òun akọ̀họ̀ òun òun bíà wàláì kó o mu akọ̀họ̀ kó o mu akọ̀họ̀ kó o wá fagbó kó o fà mọ́ gbùrù kó o ṣe rádaràda kó o ṣe anything kó o má pààyàn ó bẹ́tà MC èyí tó o yàn láàyò kò ló burú jù tó burú jáì nínú ayé Mama Wu to Basa, you don't drink alcohol, you don't eat smoke, you don't. Àwọn ọmọ mi gbẹgẹrẹ kó wọ́n ti lójú kó sí. Àwọn wo ló ń bá sọ? Àwọn tó ń jẹun lábẹ́ ẹni kó bá sọ tó máa padà tó bá díkọ̀rọ̀ yàrá wọn tó máa ní múlù ẹ̀. Àwọn ní kó lọ́ máa sọ fún kò ń ṣe àwọn ta lọ́pọ̀lọta lórí tá à ń rò. Who should be? Gbogbo wọn yẹn pátápátá tí wọ́n bá lọ gbọ́kànlé wọn ìyẹn ọmọ Nollywood tẹ̀sán MC Dọlọ́run. Wàláì MC gan wọn ń wa. Ó dẹ̀ pé kò tí ì yé yín bí kéwù ṣe wà. Ẹni kó bá sì ta kó ṣe làwùlà bó ṣe ń ṣe tẹ́lẹ̀ ẹ ẹ tí ìmọ̀ bó ṣe ń lọ ẹ fẹ́ mọ òtítọ́ ẹni kẹ́mi sí bọ́sìtà kó ṣe làǹlà bó ṣe ń ṣe tẹ́lẹ̀ wọ́n ń wá ìjọ tó bá dé ti mú Tinubu tí nǹkan bá ti ṣe Tinubu báyìí gbogbo ẹ̀yin tọ́ọ̀gì tó rèsì sílẹ̀ Yorùbá ìkankan báyìí ni wọ́n ń bọ̀ wá bá yín ẹ ẹ tí ìmọ̀ kankan ẹlẹ́fẹ̀ẹ́ gbọ́n ẹ padà bọ̀ ẹ ṣeun gan ni o a tún máa pàdé ní next show wa ẹ bá mi ṣe ètò yìí kẹ́ tó máa lọ ẹ bá ti láì ẹ ṣeun gan ni ire o ire kàpìtì.